lẹ́yìn tí a dá ọpẹ́ fún Allah a ṣe asọ́látò fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam al-mab'uth rahmatan lil alamin annabi tí ọlọ́mọba wa subhanahu wa ta'ala gbédìdì kò lè jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáláyé kí a sọ́látù náà máa bá wọn ará ilé annabi àti àwọn sahaba àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama akíra ní ìjókòó wa ní àyè ní ìlú ìsọ̀lọ̀ àwọn àjọ̀mọ́ is all of Muslim community èyí tó dá nínú iṣẹ́ aljanna tí èyàn máa ń ṣe ọ̀nà nílé ìta pàtẹ́ rẹ̀ yìí àwọn abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala gbogbo àwọn ẹni tí wọ́n ń bẹ nídìí ètò náà ọlọ́mọ́ta bá wa san wọ́n lẹ́san lóore májẹ̀mú tọ́lọ́run fi máa ń tẹ́wọ́ gbaṣẹ́ ọ̀nà ní al-ikhlas ọlọ́run kó ṣe ìkíláàsì tó pé bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa ọkùnrin wa obìnrin wa gbogbo àwọn àlùfáà lánlá láàrin wa ọlọ́mọṣẹ́ àsan akálukú wa náà ní ẹ̀san olóore mo wá fẹ́ kí ẹnìkan ní àdáyanrí nígbàtà ti fẹ́ débí ìwé òkú kan òun ni mo ṣí whatsapp mo wá rí mẹ́sẹ̀jì ọlọ́run kan pé àti abáranjẹ tí màá mú gbàgbé bá ti kọ́ ó làwọn ti wá sí ìsọlọ́mí yìí wọ́n ní kò sí táwọn torí ẹ̀wà ẹ̀yìn ẹlẹ́fẹ́ tírìtì ọ̀rọ̀ àwọn sọ̀hábá ago márùn ló lù láàrin yìí mo wá rẹ́rìn ìmọ̀ bí ti dẹni náà lóhùn torí kó máa dàbí ti tóṣù tó kọjá tàbí lágo méje àti ti kó ní látàrí àwùjọ wa yìí ala kulli hal mú kí ẹni náà púpọ̀ ọlọ́wọ́n bá mọ̀ wọ́n ohun ọlọ́mọ́ta bá wa sẹ́ni ohun lẹ́sàn lóore gbogbo wa náà ta wájọ wá pàdé tààjọ jòkó láàyè yìí ọlọ́mọ́ta àtàwà lẹ́sàn ohun ìfẹ́ àwọn sàhábà ridwanullahi alaihim àpẹẹrẹ ìgbàgbọ́ ní ọlọ́dàkùnmọ́ta وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه a ma wá tẹ̀síwájú lórí àkọlé tí yán ní a máa bí sọ̀rọ̀ àwọn bèlúwà wà ń bẹ̀lọ́wọ̀ bá wà bí mannihi wa karamihi wa izzihi wa fadlih ọ̀rọ̀ tí èsì tọ́lọ́n tí èsì tànàbí ọlọ́dàkùnmọ́jù tẹnu wájáde ọ̀rọ̀ ìfẹ́nú àfáà oníwàásí sọ̀rọ̀sọ̀rọ̀ òun ní ó kọ́kọ́ dáná níbi à ń fi fẹ́ẹ̀nú sọ̀rọ̀ ọlọ́dàkùn mọ́jà fi fẹ́ẹ̀nú sọ ohun gbogbo dáàbà sọ́yà yìí lè ní olúwa mẹ́sàájó ṣe déédéé qala Allah qala rasuluhu qala sahaba ọlọ́dàkùn mọ́jà ya pápó ní gbogbo ewé nípa Islam tí ó lálàáfíà tọ́píkì yìí a rí pé tọ́píkì yẹn dàbí ìgbà tí a ti ń fìdí ọ̀rọ̀ kan múlẹ̀ tí ń bá ṣe gbóngbó ewu pípa ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn sàábí annabuwa muhammad sallallahu alaihi wasallam àwọn ni aláwò kọ́ ṣe wa láti lè fi ṣe islam eléyìí tó ní àlàáfíà jùlọ àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam bí wọ́n ṣe rí gẹ́lẹ́ ọ̀nà nìyẹn asọ̀hábá tọ́pìkì náà mú fẹ́ wù dáadáa asọ̀hábá our role model to the correct islam pàlá ìbọn ti rí náà kí wá lálàyé bẹ́ẹ̀ bóò ti jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí wo ló gbé bẹ́ẹ̀ àwọn nǹkan wo la lè fi tàpéjúwe lórí ọ̀rọ̀ yìí àwọn tá a fẹ́ sọ́yà ilé nínú ọlọ́ndàkùn àsọyé ọlọ́mọ́sá àjogún ẹ̀fà wà tá a sọ gbogbo jọmọ́ tí ó gbọ́ àti bíta ti mọ́ gbọ́ àgbọ́yé ọlọ́mọ́sá àti fún àwa náà ọlá al-Qur'anul Karim àwọn sọ̀hábí ànẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam wallahi role model òun náà ni wọ́n jẹ́ fún wa anábíwá Muhammad role model wa ni àwọn sọ̀hábẹ̀ rẹ̀ ọmọ kéúná jẹ́ sí àwọn náà padà wá ń di role model fún wa látara báwọn ṣe gbàfà fún anábíwá Muhammad sallallahu alaihi wasallam idan fannabiyu sallallahu alaihi wasallama uswatuna والصحابة رضوان الله عليهم قدوتنا والعلماء الربانيون معلمونا ومرشدونا قلوا أصبوا هذا القرآن قلوا أجامع قال النبي أسواتنا فرقوا لهم أصبوا قل لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخرة wa zakara Allaha kathira ọlọ́ni ti ń bẹ fún yín lára nẹ́bí uswatun àwòkọ́ṣe hasana dáadáa ìdínú láti sọ pé annabiyu sallallahu alaihi wasallama uswatuna annabi gangan làwòkọ́ṣe wa tọ́ inú tọ́bíkì yọ́ láwọn sọ̀hábá our role models ni wọ́n jẹ́ láti lè fi ṣe correct Islam alukọ́rì náà lówìí alukurani tó sọ páàdì nábì ní uswatun hasana ó náà ló júwé àwọn sọ̀hábá náà ó sì júwé àwọn alfáà náà fún wa láti ní ipò àwọn alfáà àwọn èyí ó tàdáná kúò ní ká sọ páwọn ni àágbé kalẹ̀ pé gbogbo bí tán bá sáṣe ó náà rí gíní láàmà ṣe irun báwọn alfáà ti jẹ́ ni mu'allimuna wa murshiduna mu'allimuna wà mọ̀rṣìdúnà àwọn àlùfáà wa kọ́ wa lẹ́kọ̀ọ́ ni àwọn àlùfáà wọn wá tọ́ wa sọ́nà ni tèpè táàbà tẹ̀ láwọn àlùfáà ojú kan làábì àlà kan torí pé èwo ló ti ṣe lánú àwọn àlùfáà wà láyà àmà tálọ́lọ́ yọnú sínú wọn kò yé wa láwọn ò ṣe gbọ́dọ̀ kọjá mu'allimuna wa murshiduna lálùkùránì náà ṣe sọ fún wa ike fasalu ahala zikiri in kuntum la ta'lamun bẹ́ẹ̀ bá ti mọ̀ ẹlọ́dọ̀ àwọn alfa iṣẹ́ wọn sì ní pé kọsàlàyé fún yí o bá tán aláwọ̀ sọ̀háàbà ridwanullahi alayhim àwọn tí wọn kúdìwàtúnà àwòkọ́sì rere náà jẹ́ ìmẹ́kọ́ mọ́ wí o wallahi al-Qur'ani ló wí bẹ́ẹ̀ olùwádájúkọ níjọ́ náà lọ́wọ́ olùwádájúkọ gbogbo mùsùlùmí àmọ́rọ̀ yìí kó tó kan gbogbo wa àwọn yahudi àti nasara tí wọ́n bẹ nílùú maka tí wọ́n bẹ nílùú madina tí wọ́n gbáfà fánàbí àwọn lọ́lọ́n kọ́kọ́ fi àyà ìbáwí ọlọ́wọ́ ṣe kìtọ́bù ni ó wà jáàrẹ̀ sọ́dọ̀ àwọn sọ̀hábà àwọn sọ̀hábà ni wọ́n wá ń jẹ́ mukhatabuna àwọn táà wá ń sọ̀rọ̀ ń pa wọn la in bimithli ma amantum bihi faqad ihtadaw alaykum assalam wa rahmatullah Oluwanika ni ká ní wọ́n nígbàgbọ́ ẹwọ́ wọ́n yíò yahudi awọn ahlul kitab awọn àwọn nasara bimithli ma amantum bihi àwọn olúgbáwí àwọn sahaba ìjá fíkẹ́ àti kúdíwà ní wọ́n role model ní wọ́n láti lè practice islam tó yanjú aláàmìká láwọn yahud àti àwọn nasara àti àwọn kùfàrù kùrẹ́ṣ ká ní kùfàrù kùrẹ́ṣ ká ní gbogbo wọn bá lọ rẹ̀ nírú gbàgbọ́ tẹ́yìn sàábé yìí ní ma bá nírú gbàgbọ́ tí rẹ̀ abubakiri ní ma bá nírú gbàgbọ́ tí rẹ̀ umaru ní ma bá nírú gbàgbọ́ tí rẹ̀ usmanu ní

jama àtẹ́bẹ̀mí àti yín náà bá fẹ́ mọ́nà tẹ́mi àti yín náà bá fẹ́ rin ojú ọ̀nà táwa náà bá fẹ́ kẹsẹ̀ járí àwọn olóyẹ káwà tẹ̀lé ńgbà náà recommendation fún àwọn kèfèrí ike tẹ́yẹ bá lè tẹ̀lé àwọn eléyìí ṣe bọ́ alọ́ọ̀rọ̀ ànábí lẹ́jọ́ náà àyíbẹ̀ ẹ̀kọ́ ni ọlọ́wọ́ dájú ọkọ̀ àwọn sàhábà rẹ̀ wọ́n láàrin fa in amanu ihtadaw tábà ilé nírú gbàgbọ́ tẹ́ ní ọgbàgbẹ́ wọ́n ṣe kínú wọ́n ti mọ̀nà ọlọ́wà ní àmọ́ ẹbá ń sọ fún wọn fa ìntàwọ́lọ̀ tábà gbẹ́rù bẹ̀rí pé tẹ̀yìn sàábé bá wo tábà ní tiyín bá wo tábà ilé kọyán yí kéré tábà ilé sọ pé ìjámọ́ fa innahum fi shiqaq ọlọ́ni gbogbo wọn tí ó kàn máa ṣẹlẹ̀ tí wọ́n ní pé fi takura wọn ni wọ́n à ní gbọ́ra wọn yìí

fa ẹ́yìntà wà lẹ́ẹ̀ná ọlọ́mọdé mi ó sínú wọn o táwà náà bá ilé ní káwọn tàbí ó gbẹ́ni tó ń wàláyà àmà wà ní ṣẹ̀kọ́ àmà gbógun ti ra wa ni ẹ mọ́ rí àbẹ́ mọ́ rí ń ṣẹlẹ̀ àbí ò mọ́ ṣẹlẹ̀ ẹ wo ẹnu bí tẹ́nu àwa mùsùlùmí ti kò lẹ́ni ká lè mọ̀ pé role model ni wọ́n ẹnu bẹ́ẹ̀ náà láti ń ṣe aláyà àjámẹ̀ òtìsáríwó mẹ́ ẹ̀dàkùn bí wọ́n bá pè ń lè kálukú wa sígà rẹ̀ yàtọ̀ sígà yàtọ̀ sígà kan náà ní olórin tí ó yàtọ̀ dípé èmi lè fohun mọ̀rìkàdí ẹgẹ́ bí ké mọ̀rìkàdí lèmi èmi lè fi pẹ̀rún kí àdàbí náà fohun àdàbí pé òtorípòhun jẹ́ ẹ̀ẹ́mbásì tí ó

ìyún náà ni ó ti ń jẹ́ pé ń gbàta ti wá ní ẹ̀yìn tàbí ẹ̀yìn ilẹ̀ yóò ṣe jálà bí o àwọ́ ṣe gíní àwọ́ ṣe ó dìjà bí ó dìjà ẹwọ̀rún wá sáǹkí tàbá ṣe ìkọ́mà nìsìn ìparí ìkọ́mà wa oríṣiríṣi nǹkan là ń wí mẹ́ tàbá parí ìkọ́mà sáàrì láti la ilaha illallah wahdahu la sharika lahu la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam ẹ̀dẹ̀ yìí la ilaha illallah wa huwa ala kulli shay'in qadir èwo nínú gbogbo ẹ̀ bẹ́ẹ̀nu wọ́ òṣèlú kùnù olúwa ti yànjú ẹ̀lá in amanu bí mísìlì mà áàmàntún bí yí fọ́kàndì ìtàdàwò ẹni bá fẹ́ mọ̀nà àwọn sàábé ni agbélẹ̀ pé àdíbà ti ṣe ẹ̀sìn wọn bá ṣe lò lànà wọn bí wọ́n ṣe jú bá ṣe súnmọ́ lọ èmi náà fẹ́ lòrú lànà bẹ́ẹ̀ wọ́wọ́lọ́ wọ́wọ́lọ́ wọ́wọ́lọ́ a mọ̀ sáré ká bá wọn ń bẹ̀ ni o wà láyà lè bá a lè ṣe kí mo péjọ wọn àwọn àpèjúwe tàbí lè bá wọn inṣàlá tọ́lọ̀ mọ́gbà wọn láyè ìfún wọn dògbò yìí àmẹ́mí àti gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé a lè ṣe kínú ni a lè bá wọn àáyà mọ́ lé wọn ni a má wọn lágbọ́dọ̀ gbé kalẹ̀ gẹ́gẹ́ bí role model ìjọba bá ti fẹ́ ṣẹ̀sìn ti ẹ pé kò sí tó kàn mí pẹ̀lú sàbẹ́ ìsìláàmù kan lọ fẹ́ ṣe ó jẹmọ́ ò gbọ́ ẹni bá ti ní kò sí tó kàn pẹ̀lú àwọn sàbẹ́ ẹjọ́ yẹ pé ìsìláàmù tàbí rán nẹ́gbà Muhammad ó kọ́ ní kíni ó kọ́ lọ fẹ́ ṣe torí pé gbogbo aspect ìjọ ọba fẹ́ kojú wọ̀ nínú Islam àwọn ni role model àwọn ni wọ́n kọ́ wa àwọn lànàbì kírun lójú wọn ìgbà tó kí lójú wọn tán àwọn náà wá ń ṣàlàyé bó ti kí fáwà kò sí nǹkan náà tán wá sọ níbi ìlànà kírun ànábì wa Muhammad àní wọ́n sọ ànábì títí wọ́n tó wá sọ pé ìrí ànábì tó bá ṣe takbiratul ihram tán nítorí wọ́n ti ṣe kọ́mọ̀ ayú ẹ̀kọ́ ànábì wá ṣe Allahu Akbar wọ́n sì ọ̀bdáàbò ànábì pé ànábì máa ń dákẹ́ díẹ̀ kó tó lọ rí ka Suratul Fatiha ìṣẹ̀lẹ̀ ní kò sójú wa ní kò sójú wa àwọn sàárè wà rò pé kákan mọ́dẹ̀ ìkíní yóò lọ bẹ́ẹ̀ wọ́n wá súnmọ́ ànábì ilé ànábì ọ máa ń dákẹ́ kó tó bẹ̀rẹ̀ Fatiha kí lọ máa ń ní mo ní àmì táwọn sàábí ò bá béèrè ìjọ náà ìmọ̀ ni ó lọmọ alọ́wọ́ àbí ò ní lọmọ alọ́wọ́ ọ̀wọ́n ni tọ́ ìmọ̀ tá wá sọ náà pà nẹ́bí ṣe dùháùlì sèftáì kó tójú wa àwọn náà ṣe kí ni àwọn náà ṣe fún wa Abu Hurairah radiyallahu anhu ìjọ kan ló dé ashbahukum salatan bí rasulillahi sallallahu alaihi wasallam ó ní ẹwà o ẹjẹ́ aṣọ fúnra wa kó yíra wa dáadáa tán bá níta ló mọ̀rún sallallahu alayhi wa sallam àwọn tí ń kí fún jọ́nà àwọn òbá nẹ́bì láyé irun ta náà wò irun Abu Hurairah radiyallahu anhu Usman ibn Affan radiyallahu anhu alùwàlátà ń ṣe lé ní Usman wà ní àwọn tó kọ́ wa ìjọ tí ó sì kọ́ wa ó pa àwọn tàbí ìjòkó náà ni ẹjí ń kọ́ ibà náà bí tí mọ́ ṣe alùwàlá ó yẹ lọ rí gbómi wá wọ́n sì gbómi dé Usman ibn Affan radiyallahu anhu olóbẹ̀rẹ̀ sí ní ṣàlùwàlá practical àlá tèmi àti ń ṣe lè ní ọ̀dọ́ta látíkọ́ Usman kódà ìlòmí ọ̀tọ̀ tún ní tí Usman kọ́ wa ọ̀tọ̀ ní tóhun tún ṣe ní tí Usman kọ́ wa ọ̀tọ̀ ọ̀tọ̀ tún ní kíní ọ̀tọ̀ ní tóhun tún ṣe yíhun jẹ́ mọ̀ pé àwọn ẹni yìí tá ń pè ní sọ̀hábàdàdàwà tẹwà máa ń tá gbọ́dọ̀ bí wá gbà fún wọn áyà kan láti wọn in amanu bi mithli ma amantum bihi faqad ihtadaw fa in tawallaw fa innahum fi shiqaq wọ́n máa yapa inú lọ ní tọ́bá tí yapa sẹ́yìn sáré alukùránì nù ẹjá tún wá ti bìkan wò ká wa establish ẹ̀ báyìí ọlọ́run tó wá mọ̀ mọ́ fàwọn kinní kan nílẹ̀ sẹ́mọ́ bọ́lọ̀ wá gbégbà

ọlọ́run máa mọ́ ọlọ́run ní ànábì ọ̀dọ̀rẹ́kọ́ lélé inú ti wá ọ̀dọ̀rẹ́kọ́ ní jọmọ́ kò ní gbọ́dọ̀ rẹ wá sallallahu alaihi wasallam ọdọ̀ ẹlòmí lábẹ́ kó gbà wá kó láti wá ṣe nǹkan tí mo ti ń wí yìí sha'iratun min sha'air al-islam sha'iratun min sha'air al-islam tọ́mọ́ wá nínú àwọn nǹkan àpẹẹrẹ táàfi mọ̀ pé ah islam ń bẹ nínú ìlú kan tá àgbọ̀dọ̀ mọ́ nìyí kódà bá nẹ́bì bá fẹ́ kógun ja ìlú kan nǹkan ní mọ́ sọ sáàtí mọ́ sí wíwù mo ti pa látàmọ̀ mo ti pa lówe al-azan al-bada al-azan irun pípé irun pípé táàrí bá fẹ́ kógun jà lú pé sáwọn eléyìí ti gba islam àbí wọn gbà yóò ní ẹ̀ṣùn mẹ́ látùbá tó bá ti dọwọ́ dájú ẹ mọ́ sọ wọn wọ́n pèrún àbí wọ́n à ní pèrún máa bá ti gbọ́rù wípé ọ̀yá ẹ̀kọ́ gbọ́dọ̀ àwọn àwọn eléyìí wọ́n gbọ́dọ̀ gba islam wọn ẹ̀ tí ìgbà ìsìláàmù nù irun pípé là máa ń sọ irun pípé Al-Kùránì kọ́ ló establish ẹ̀ fún wa o irun pípé ànábì kọ́ ló sọ látọ̀dọ̀ ara rẹ̀ ànábì sì kọ́ ló ọlọ́run ò gbé gbọ́dọ̀ ànábì pé ìwọ ni ọkẹ́ kó wá máa jẹ́ pé látẹnu ànábì ṣẹ̀wọ́n bọ́lọ́wọ́ bá ti gbé ọlọ́run fẹ́ kẹ́ mọ iye àwọn sàábé eré Abdullahi ibn Zayd ọ̀dọ̀ rẹ̀ ní ó gbà wá bóòlù ló ti ti jẹ́ ànábì àtàwọn sàhábà rọ́ọ̀lá àléhìn ọjọ́kó wọ́n bá bẹ̀rẹ̀ ṣàwúrà ó bá di àsìkò oorun tí ẹ mọ́ tó gbóò láti mọ́ pera wa pé ẹjá lọ lè kírun pásìkò oorun bá ti tó gbóò láti mọ́ ṣe kírun gbóò láti mọ́ pera wa pé ẹjá lọ lè kírun ẹnìkan ní yíò tí a lè tó wà àbẹ́mọ̀ pera wa ká kírun ẹjá náà ra gbogbo básìkò oorun bá sì ti tó ká sì lù agogo gbọ̀ngàn gbọ̀ngàn gbọ̀ngàn tí kálukú bá ti gbọ́ à ń sọ pé anábi ah, ni ìfẹ́ yìí àwọn ayẹ̀wú dínà máa ń lórú yìí pàfẹ́ I mean sorry àwọn nàṣọ́rọ̀ àwọn náà máa ń lórú yìí àti kí ni àfẹ́ ẹnìkan ni ẹkùn lé tó bá ẹjá náà lọ rí mú ìwo táàsùn bá ti wá tó káwá fún anábìlá àfẹ́ yìí àwọn yẹ̀wú dínú ẹnìkan ní ẹjẹ́ káà náà lọ ṣe kíní kan tí àsìkò òru bá kàn ti tó kí iná nìkan jò kó kàn jò lókè yìí gbogbo ẹni bá ti rí náà yóò mọ̀ pé anábìlá fẹ́ yìí tàwọn tánú àwọn mọ̀díú sínú ìfẹ́ ayé anábì owó láwá ṣe ọ̀tọ̀ ọlọ́wọ́ tọ́ wa sọ́nà mo fẹ́ kọ́ àwọn mùsùlùmí ti ń bọ̀ lẹ́kọ̀ọ́ pé a ní àsọ̀hábá our role model torí kílẹ̀ pé torí correct Islam ọlọ́bẹ̀ ó fẹ́ polówó àwọn sàábé fún wa ah, ẹni mọ̀nà ló yẹ ká jade na. wájádìíná àwọn sọ̀hábà ni wọ́n mọ̀ náà àwọn ní ká tẹ̀lé wájádìíná wájádìíná àwọn èèyàn dáwákà dáadáa bí ọ̀rọ̀ kó takó súnà ní ká tẹ̀lé wá náà. Àwọn sọ̀hábà ni wọ́n mọ̀ náà, àwọn mọ̀ ló yẹ ká tẹ̀lé wá jáde náà. Wá ní pípé ìrí mọ bí mo ti bẹ́ kẹ́ mọ́ bá kírun, àmọ́ ìní èyí tí ní sọ́léwọ̀ náà lọ́wọ́ pọ̀ pé báwọn sàábé ìmá rẹ̀ ọ̀dọ̀ àwọn sàábà ní ó ti dọ́dọ̀ jẹ náà la ilaha illallah la ilaha illallah abdullahi ibn zaidi ó sùn ó lálàá nígbà tí ó lálàá òun lọ́dún náà ó wá lálàá pé ẹnìkan gbá gbogbo dání ní wá ń lọ agogo tá wílẹ̀ kan táwà mọ́ pé jára sún nínú kéw kílẹ̀ yí mọ́ pé mẹ́bó bẹ́ẹ̀ tàbí ẹ̀ járọ́ sún làwọn ọmọ ẹ̀rọ fi ìgbò wá rí járọ́ sún àìwọ̀ wá òun nínà kú sí wá ẹbó lọ ti ṣe kí ni wọ́n fi ṣe àìbíbẹ̀ rà lọ́wọ́ rẹ ni ilẹ̀ ilẹ̀ mọ́ fi ṣe lásìkò òun bá tó abẹ́mọ́ bí pèrà wa ni tẹ́mọ̀ pọ́n sì mẹ́ńṣọ̀nù ọ̀rọ̀ agogo nígbà tí wọ́n ń discuss lọ́sàn-án ni yóò wá ní ẹ̀ jẹun fún ọ ní nǹkan míì mọ́ ra gbogbo ìbẹ̀lẹ́dẹ́ mọ́ pèrè ayé síbi ìrún níbẹ̀ ni mi Allahu akbar, Allahu akbar, onabi Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar, kèéṣe ohun tèmi yìí náà fi ń pè ohun. So ohun ti jọ náà dùn délé lọ. Ilé náà dùn, ẹ̀sìn ìjáre. Ọmọ Yorùbá mọ́yàn sí ìjáwọ́lá àmúkọ́. Wọ́n wọ́n pé kébí náà bá ní máa mọ́ lọ́dẹ̀ sọ fún lé táwọn sọ mú. Lọ́bá kọ́ọ̀dù láìbìrì sẹ́yìn ìgbà tó kọ bó ti kọ báyìí èyí ó ti gbọ́yé fàwàá ó sì hàbẹ́ ó sì gbé sí làákàí ó gbé sọ́pọlọ ìgbà lẹ́wà mọ́ àwọn tó wá bá ní role model àwọn mo mọ̀ rí kìíní kan àgbà mo sùn wọ́n kọ́ mi ń gbóló nǹkan wọ́n lò ní ká mọ́ fi pera wa ànábì ní gbóò ló ti wí gbólò ní fún wa ó ló sọ pé Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ó bá pè ń délẹ̀ bó ti pè ń délẹ̀ á ànábì ní gbólò tí a ma wí náà rí àmọ́wọ́ Abdullah ibn ẹ̀tún wà wọn sáábé ohun tí ẹ kò ṣe kí ohun rẹ̀ òdùn tó sọ ìdẹ̀wulẹ̀ ń pè mí nílẹ̀ kan tẹ lóhun mi dùn alẹ́ òdìdí sàábélà náàbì sọ pé ohun rẹ̀ ò ṣe kí nù kò jákè tó sọrí bì láàlì lóhun jù ẹ lọ ó yá ní tó wà ṣe ìwọ gbogbo ń pariwo ẹ̀ sókè umaru ibn al-khattabi radiyallahu anhu ni umaru náà bá ń bọ̀ láti lé la ilaha illallah tó náà wà ní kí bá bọ̀ sí ń sáré bọ̀ bó ti dé báyìí bẹ́ẹ̀ ló gbọ́ tí wọ́n ń pèrú umaru ní à ń tẹ́mi náà rí lójú àlá tí mo ní wá sọ fún rí ànábì rèé èmi náà gbólóhùn yìí èmi náà gbọ́ òun mo ní umaru wọ́n kọ anábì tá a ti fẹ̀sìn rán òun ò gbọ́n kankan ṣé kò yẹ kí nǹkan ti yé wa ń bẹ̀ o ọlọ́run sọ fún wa nù pé alẹ́ ẹ̀ lè kó yan wọn ẹ̀ lè ṣe kínú ẹ̀ lè kó kéré irun là ń pèdè

a níjọ́ abá gòkè òǹkọ́ ní kíní ìmánìyàn wọ ara àwọn sàábí náà díẹ̀díẹ̀ nù àsìkò tí wọ́n ń fà náàbí ilẹ̀ lórí mímbà rí tí wọ́n lọ rí kí o nì ó ní wọ́n bá ń tán gbọ́yé ìjọ tọ́lọ́ sì ti bá wọn wípé ẹ̀yà náàbí fàìdárọ̀ áótì dárọ̀ tán áúláwá ìgbà ọlọ́run ti kí ara dì fún wọn láti jọ náà àwọn sàábí ò dẹrú ẹ̀wò mọ́ láti ọjọ́ náà wọ́n ṣe gínú ó túnbọ̀ sí pé àtàlẹ́bù wọn ni wọ́n wákàtí wọ́n ṣe mistake àti bá wọn wí pàká náà mọ́ ilé èèyàn ni wọ́n wọ́n ṣe mistake ní kí sì ló fa ọjà ọjọ́ náà wọ́n ti ń retí ẹ̀ wọ́n ti ń wá akángbọ́jáde ọjà bẹ́ẹ̀dé ọjà bẹ́ẹ̀dé àsìkò tán wá gbà lórí mímbàrí táànábìgun mímbàrí táláwọn ń gbọ́ kútúbà lọ́wọ́ náà bá gbọ́ pé ọjà ti dé ó ọjà ti dé ó làwọn bá rò pé

ó gbọ́ súnà yé pé mọ́bá ilé ti pẹ̀rún èyí jáde ní mọ́sálásí mọ́ àmọ́jọ́ náà kè wọ́nu mọ́sálásí làwọn tó bẹ́ á jẹ́ ẹ̀kẹ́ bá ní a ti dé ibi á kí o àyẹ́jì lẹ́rẹ̀kẹ́ à mọ́mọ́ àfá wọ́n mọ̀ sí pẹ̀rún àṣáàkẹ́ tó gbé kọ́ mọ́ máa ti dé pẹ̀lú ògbọ́ náà kẹ́ tó gbé kọ́ mọ́ máa ti dé wọ́n á ní a sábà ti pẹ̀rún èyí jáde ní mọ́sálásí mọ́ àṣáàkẹ́ sí ìwọ́nú <laughs> káwàá jòkó ní tàwọn sàhábà haula ìkúdùwà uswa àwọn ni role model wa fi kulli shay so ọlọ́run fẹ́ ká mọ̀ pàtàkì wọn ló ti gbádùdú sha'ira min sha'air al-islam sha'ira min sha'air al-islam kódà àwọn kìíní kan bẹ tó jẹ́ àwọn àṣìṣe táwa ń kalẹ̀ gbogboro àwọn àṣìṣe wọn ta mọ́ ń sọ àwọn àṣìṣe yẹn tábá wá sí àṣìṣe káànábí ò wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ tábá wá sí àṣìṣe káànábí ò wá bá wọn wí tábá wá sí àṣìṣe kọ́lọ̀wọ́n wá tegínú kó bá wọn wí so that níjọ́ tí mi àti iná bá padà ń ṣàṣìṣe a lè máa fi wọ́n ṣẹ̀rí pé a ah, níjọ́ tí mọ̀rú ṣe rí àṣìṣe báyìí lànàbì ti yanjú ẹ̀ níjọ́ tí òṣùmọ́nù ṣe láìṣe báyìí lànàbì ti yanjú ẹ̀ ìgbà alágbájá náà ṣe báyìí lànàbì ṣe gínú ló ti yanjú ẹ̀ tó ti yanjú ẹ̀ aláwọn tàbí wọ́n ṣe zìnà àbí yes àwọn kọ̀ọ̀kan nú àmọ́ wọ́n kéré wọ́n sọ wọ́n lókùn lójú ayé ànábì ẹ̀bẹ́ ni àmọ́ wọ́n kéré àbí amọ́sàtà padà wò ṣẹlẹ̀ yẹn àwa ń dúpẹ́ fọ́nà pé ọlọ́run ọmọ ṣe o tọ́ ọmọ jáwọn kan mọ̀ sí ẹ̀ṣẹ́ jìnà nú àwọn sàábé torí pé tẹ́wọ̀n bá ṣe ń jọ náà káà nẹ́bí ṣàwọn kọ́rẹ́ṣọ̀ kan tó

wọ́n tàà ń sọ̀rọ̀ lẹ́yìn anábì tí wá gbọ́ anábì wá fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹgbà àwọn adébì òkú ẹran kan ẹran òkú bèdè anábì bá ní ah, ẹ̀yìn tẹ́ ń sọ́rọ̀ lẹ́ẹ̀kan tí ń gbọ́rọ̀ yín lẹ́ẹ̀kan tó ẹ̀mọ́ jẹ́ àá tí wọ́n kọ́ wí

ẹ̀yìn tó dípa aṣọ wọn lóko ẹ̀mọ̀ tó ń gbà wọn lóko wọ́n ti mọ́kò oúnjẹ ẹ̀ṣẹ̀ kódà ẹmọ́jẹ ń tàn yín alọ́bìní bí ìgbà tí mò ń rí wọn báyìí tí wọ́n ń swíìmù nínú odò àlùjànnà ni ṣẹ́mẹ̀ kọ́ta padà o àṣetáwa náà bá mú nízì ta ṣe ń búlálà tán àṣáyé tún mọ́ sọ̀rọ̀ wọn lẹ́yìn àṣé kò yẹ ká tún mọ́ sọ̀rọ̀ wọn mọ́ àtó yẹ ká rí wọn nírí ẹni tó ti mọ́kò káwọn kan náà tó wá lọ rí ṣàtìṣe ìṣòro wọn lẹ́yìn ẹ̀kọ́ àníní lè ní báwọn bá ríyàn ta nà sí láti ma mọ̀ sọ̀rọ̀ wọn gbẹgbẹ́ sọ́rí báyìí ṣe lágbájá tí wọ́n náà bá ṣe jìnà wọ́n bá ti ṣe jẹ náà nù àsọdọ̀rọ̀ láàrin ara wa a bẹ̀rún láti lẹ́kọ̀ọ́ pé àyè máa ń sọ di ọ̀rọ̀ àwọn kan ṣe jìnà náà sọ̀hábá wọ́n wá bẹ́ sọ wọ́n àjẹ́ wọn tí wọ́n fi ń bú wọn àsóyẹ ká tún máa fi ní pé á ah, ọlọ́run tún bẹ́ fi pán àwa lé ni káwa bá lè ní ẹ̀kọ́ ìkan ṣe jìnà wá ń sọ lókò níbi á ti ń sọ lókò lọ́wọ́ bó ṣe tú lẹ́nu ló bá sáré ó bá sá nígbà tí ó sáájàn máa náà bá lè e. wọ́n bá tún fi tán bá ń sàlàyé pé rẹ̀ ànábì báyìí báyìí lágbájá mọ̀ sí báyìí lágbájá àmọ́gbà tó yá tó bẹ́ sábáyìí akọ̀tún lè ní ànábì ní àìlèyàn àìjẹ́ gíní jẹmọ́ ah, tó bá sáyẹ̀ sílẹ̀ àyíkọ́ ló ṣẹ́ ni ó ṣe jù náwọ́n tó bá sá kí lẹ̀ ní ṣeun ẹmọ́ lè gọmìdíyà obìnrin tó ṣe jù lásìkò ànábì torí àwọn àlébù wọn lẹ́mọ́ ń jòkó tí láti mú àwọn àlébù wọn ìwà báyìí kẹ́lì mọ̀ kéèkéè ṣe àbùkù wọn ló yẹ kẹ́ mọ̀ fi ta ó yẹ kẹ́yìn mọ̀ mọ̀ pé àwa ló yẹ káwọ̀ ó kọ́ ẹ̀kọ́ wọn lẹ́sìn iwájú ní kíni ní tẹ̀yìn kò sáré ìtumọ̀ ọ̀rọ̀ ni pé tẹ́sìn iwájú bá ti kọsẹ̀ níbi ó ti kọsẹ̀ yẹn àwọn lè wo pé ẹ̀hán ó kọsẹ̀ báyìí táwa bá débẹ̀ kí làwọn ṣe akọ́fù ni ẹ̀kọ́ tó yẹ ká kọ́nù gọ́mìdíyà ń gbò ṣe jìnnà ó bá wọ́dọ̀ ànábì ẹ anábì mo ṣe dìná o mo sì fẹ́ dá òfin ọlọ́run lé mi lórí anábì bá jíjú kúrò lọ́dọ̀ rẹ̀ bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ òun náà bá tún wọ́nà báyìí àpẹẹrẹ gbọ́ngbà mo wà lẹ́gbẹ̀ẹ́ yẹta ah, ń bèèrè nulé wọn sí nǹkan ò mọ́ wọ́n lọ́dọ̀ mọ̀lẹ́bí rẹ̀ nǹkan tó ń ṣe láká ìrẹ̀ pé tó bá lóun ṣe jìnà ó ṣe gínú òṣè náà nù tó ṣe lọ́wọ́ lọ lóyún yìí ẹ máa wo ẹ̀kọ́ rẹ̀ o àṣẹ ọlọ́run tún máa mọ̀ jẹ́ kí tàbí kan ṣe jìnà kó doyún ìjọ táwa náà tàbá ń bẹ nílùú ṣẹ̀ríà táwa mọ́nìzì náà tó jábílé kan tó wá doyún àtúnibà àti mọ́ ń barú ẹ̀lù àfi ní sí òfin lò táà bá rírú àkọọ́lẹ̀ yìí bàbá mọ́nìzì náà tó tó ṣe jùlọ tó wá lóyún mẹ́ tó jábílé kọ káàlè ní tẹ̀rí adékáwọn sọ lókó wà sọ lókó pàtóyún tóyún ilé ìdáwà mẹ́kọ́ pé bẹ́ẹ̀ kọ́ sàábé náà ló ṣe lábílẹ̀ kan anábìnrin tọ ìwọ lọ ṣe jùlọ ìwọ lọ dáràn oyún inú rẹ̀ ń kọ́ kò dáràn tọ̀ náà máa lọ lè bí ọmọ pọ̀ bá wá bí kọ padà wá sallallahu alaihi wasallam atúnmẹ́kọ̀ọ́ kan bẹ̀rún níjọ́ tó bẹ̀rin ní ti lọ anábì ò ní ẹmọ lọ ní wádìí ẹ̀ ṣé kò tí ìmúra àti bẹ́sákò ní ìlú ohun àti dandan kọ́ ni káwò pa àti ká sọ lókò òní tó wá mọ̀ pòun fẹ́ wá foríjì láti kí ni látàyé àìmọ́lé àìmọ́ tọpinpin irú ìyàn bẹ́ẹ̀ ẹ̀fílẹ̀ ànábì olówádìí ẹ̀ fún rárá rẹ̀ ń gbò bí mọ́tán ó bá tó padà wá ó rí ànábì ágá kọ́díwà látò ìyá ànábì oyún jọ náà tọ́ ni gbé lọ oyún ọ̀hún mo ti bí yìí o oyún ọ̀hún ni kí ni mo ti bí ọmọ òun sì rèé àà gbogbo ọmọ tó bá wálé ayé ní ma lẹ́tọ̀ kan lọ́dọ̀ ya rẹ̀ yóò mú mú ńgbà bá wá sọ̀rọ̀ lókò ọmọ yìí ta ní ó fún lọ́mú kíyàsí ọmọ ma ń rí lọ́dọ̀ ya rẹ̀ ta ní ó fún nírú ẹ̀ lè tọ́jú ọmọ yìí lè fún lọ́mú kó fi jẹ gíní kó fi mú mú dákàn tí ń bá tí wá ń jẹ nǹkan aláta kọ mú padà wá ẹ̀rí ẹ̀kọ́ báyìí sọ́wọ́ sọ̀háàbá ẹ̀kọ́ ni wọ́n jẹ́ fún wa dáadáa àwọn ẹ̀kọ́ ni a ti ṣe wọn gan-an kí ni jẹmọ́ ẹ̀kọ́ ni so ìwọ tó bá jòkó ń ta ìṣe wọn ìwọ kọ̀dẹ́ sórí ibù ti ẹ́ wàláhì láti ìgbọ́ bá rẹni sọ fún ọ à ń sọ fún ọ báyìí kọ́ ọmọ gbọ́ ọlọ́jọ́ lè gbà ọlọ́jọ́ wúlò fún ọ ọ̀tọ́ ọmọ ó wa mú dákẹ́ ó wá padà wá ó wá ra bí slice bread kan ó wá gbé slice bread ó já lọ́mọ lọ́wọ́ ó já búrẹ́dì lé lọ́wọ́ ó wá pàdá ní báyìí ìyá nẹ́bì àádá ọmọ ọjọ́ òwúrẹ́ o kọ́ ní ń pàtọ́ mọ́ ó ti mumú dákàn kódà kọ́ lè mọ̀ pó ti mumú dákàn búrẹ́dì rẹ̀ ní ọwọ́ rẹ̀ yìí sallallahu alayhi wa sallam ẹ dákun obìnrin yìí ṣe jìnà lóòtọ́ àbí ó ṣe ó dáná ṣẹ̀ríà lóòtọ́ àbí ó tọ́ àwa rẹ̀ kọ́kọ́ ń bí ìgbésí ayé rẹ̀ yàbá rẹ̀ kọ́kọ́ ẹmọ́jẹ̀ pín ìgbésí ayé rẹ̀ ààrẹ kọ́kọ́ ń bí kó ṣe jìnà àbá ààrẹ kọ́kọ́ ìwọ ṣe jìnà káwọ bẹ́ ààrẹ kọ́kọ́ lára ti ẹ bí wọ́n bá ṣe ìyí tàbí kẹ́kọ̀ọ́ lára ti ẹ fáírọ́ọ̀sì lọ dì sáwùjọ tọ́láwọn ẹlòmí owó bí wọ́n ti kọ́ sí ìwọ́n bí ìbàjẹ́ nù àwọn sọ̀háàbà gbogbo èyí tọ́lọ̀ ní kí wọ́n dánwò ìbáwí ń bá wọn lórí àwọn nǹkan tí wọ́n bá ṣe àkíyèsí ń bá wọn lórí àwọn nǹkan tí wọ́n bá ṣe eléyìí ayá lùkùránì tó jẹ́ a mọ̀ pé tá a bá nírú gbàgbọ́ wọn a ṣe kínú amànà al-azan kápẹ̀rún ìyíun náà fi establish pé aláwọn sàábẹ̀ yìí kí ni wọ́n jẹ́ role model bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ní máa pè wọ́n dá sọ́rọ̀ bá tó rọ́pò wọ́n dá sọ́rọ̀ nù ah, ọlọ́run ìlàlá gangan ìgbàtà annabi ó sọ annabi ni arru'iya sadiqa juz'un min sittatin wa arba'ina juz'an min an-nubuwwa annabi ní ká lálá kó sì já lóòdodo nǹkan kan ni agbára kan ni nínú ọ̀nà agbára 46 táwọn annabi ọlọ́run fi ń já annabi ọlọ́run yẹn ni pé nínú ọ̀nà táwọn annabi ọlọ́run tán máa ń lò fi já annabi ò ní kí wọ́n ṣe kínú ọlọ́run fi àlá wọn sọ̀rọ̀ ó ń já sí pé àti àláfí Abdullahi ibn Zaid ńlá àláfí Umaru ńlá àti kọ́ ànábì ò ńlá kò ṣe kínú kò jìnà kò jìnà torí pé nínú lànàjá ànábì ẹgbẹ́ ní ká ànábì ó lálàá àmọ́ lọ mọ́ mọ̀ pẹ́rẹ ànábì àlálàfẹ́ gbẹgbà Islam àmọ́ kò ní ṣe gínú kò ní wá látọ̀dọ̀ ẹ afẹ́káwẹ̀ èèyàn they are ah, our role model sí islam tó ṣe gínú tó perfect tó correct tó yanjú ọlọ́run wá ń pè wọ́n dá sọ́rọ̀ bẹ́ẹ̀ ọkànnù o ẹwàjá wá fún wa ní àwọn àkàjúwe díẹ̀ díẹ̀ inú àwọn àkàjúwe táà fún wa káàlì mọ̀ pé àtọ́lọ́ ń tàfẹ́ kágbọ̀n páwọn sàábé yìí níbi wọ́n ti jẹ́ àwọn alfáà mọ́ ń pè kíníkan ní muwafaqatu Umar ibn al-Khattabi radiyallahu ta'ala anhu àìmọye òfin ní ó fẹ́ wá tọ́lọ́hun ó fẹ́ establish òfin kan òfin ni ìmọ̀ràn rẹ̀ suggestion rẹ̀ ọlọ́wọ́ wà kọ́kọ́ ní Umaru ní kó kọ́kọ́ sọ Umaru ó wà sọ tán náà ti sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀ ìjáàbù táwọn obìnrin wá ẹni tí ó kọ́kọ́ mú rẹ̀ wá táníjọmọ́ ẹ̀wọ̀n táwọn sọ̀hábá bá wà nẹ́bì lọlé tánàbí bá dáná tán wọ́n wà gbóúnjẹ ọlẹ̀ báyìí ànábí ojú òkó ìyàwó ànábí ojú òkó àlejò tó jẹ́ sáàbẹ́ yóò ṣe gínú yóò jòkó inú abọ́ kan náà o ni wọ́n ti máa kọwọ́ bọ̀dẹ̀un ìyá ni umaru náà wá wà náàbì wálé náà bá gbóúnjẹ ẹlẹ̀ níbi wọ́n ti ń jẹun ní ìka umaru bá kan ọkà ìyàwó ànábì ah ó kò ìrà ẹ̀

ذلك أدنى أن يعرفنا فلا يؤذين لا إله إلا الله هذا تعني من رأيجوا هذا عمر ọdẹ́ títí tí ọlọ́run tún sọ pé fa'íza sa'altumu hunna mata'an fas'alu hunna min waro ihijab àwọn ìyàwó annabi ẹwà bẹ́ bá wọn sọ kankan min waro ihijab ẹ̀yin àti wọn gbọ́dọ̀ mọ́ fìdígbòdímọ́ o ẹ gbọ́dọ̀ jọ mọ́ jòkó papọ̀ mọ́ wàrọ́ àìjáb àwọn gbọ́dọ̀ mọ́ wà lẹ́yìn ìjábù ní tẹ́bà bèèrè anything lọ́wọ́ wọn tẹ́rọ pé oúnjẹ ni umaru ń bá wọn ni mọ̀ràn yìí fi wá ta ló mọ̀ràn ni wá Sahaba wallahi sahaba role model wa ni Ma o sahaba ìjọ hadisatul ifki tí wọ́n parọ́ zina mọ́ yàláwà Aisha radiyallahu o di wá di wàhálà Abdullahi ọba Ubay salo o dá wàhálà nílẹ̀ ọ̀rọ̀ tí wá dariwo gbogbo olú ti ń pariwo àwọn sọ̀hábá ọ̀rọ̀ ní dàrú lójú ẹlòmí ò tiẹ̀ mọ̀ tí ó sọ

سبحانك هذا بهتان عظيم سبحانك هذا بهتان عظيم ah mímọ̀ ìrìn ọlọ́wọ́ bá àmìlẹ̀ ìtẹ́ ni gbọ́ ìrọ́ tó tóbi ni ó wá pẹ́ anábìsá padà ní káíṣà ọmọ lọlé Aisha lọlé ọlọ ìmọ̀yẹ ọjọ́ ǹgbóyá anábì wálé Aisha ti gbó wá ní kódà nígbà Aisha tó délé màmá Aisha náà tó ń pè pé gbó wá ní ọ̀rọ̀ yìí Abubakar náà tún ní Aisha wọ́n wẹ̀ tí ẹwọ́ fọ́ bá ti ẹ̀jọ́ fún gbogbo èèyàn èmi ní Aisha fẹ́ lè mọ́ sun ẹ̀jẹ̀ bí gbogbo èèyàn bá ti ẹ̀wà gbà mí gbọ́ bàbá mi lẹ́yìn ìṣe nǹkankan ìgbàdọ́bí náà tún wá délé wọn àdájúbá ní Aisha in kunti almamti bi dhanbin astaghfirullah ká nílò tó ní ìwà ìṣẹ̀ yí fẹ́ ó fẹ́ jòkó sí ọlẹ́mí ó ti tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run Aisha ní rí ànábì

wọ́n ti mọ̀ pé wà yìí ti ń sọ̀kalẹ̀ ìgbà ọlọ́run wá fẹ́ ká dánwò ni ó ṣe dáadáa àwọn táìmù yẹn áyá ó sọ̀kalẹ̀ ṣòkòtẹ́kà ànábì kò ń gbọ́ bí tí ó kẹsẹ̀ bọ̀ ìjọ tí àyà dé tí tí máa ń gbé ànábì gbé ọfà ànábì lẹ̀ àyà ní ń sọ̀kalẹ̀ báyìí inú ànábì bá dùn ah onírà àìjà fakọ̀dìtọ̀ harakilá inú àìjà dùn báyìí dé àwọn ẹ̀yà ọ̀dẹ̀ súnmọ́ ànábì ọlá ànábì kẹ ọlọ́run ọba tó pọ̀ mímọ́ oníkíní la ilaha illallah ọlọ́mọ́ta àtànú wa ọ̀ àwọn sàábé níbọn ti jẹ́ ẹ̀dàkùn ṣé a ní umaru wa gbọ́ lárúbáwá náà lọ́wọ́ àjọ ọlọ́run lójú tó bẹ́ẹ̀ ẹ̀ẹ́dára ní umaru mọ̀ gbọ́ lárúbáwá gan anábì gan ló gbọ́ lárúbáwá jù umaru ò gbọ́ lárúbáwá dá nábì àmọ́ kìí ṣe lárúbáwá tí umaru sọ náà láàrírú ẹ̀rí àmọ́ náà fẹ́ jẹ́ kí ni àti yóò lèmi náà ó ṣe sọ ẹ́ mọ̀ pé aláwọn ẹni yìí ṣẹ́ wọ́n yàtọ̀ sí yín aláwọn ẹni yìí role model yìí ni wọ́n Umaru wa ń sọ lárúbáwá ọba látòkè lókè ìfẹ́mọ̀ náà in wa ń sọ rú lárúbáwá Umaru a tàìtó kíná ma ń sọ níka àbí tàìwọ́n kíníkà àbí tàìtó kíníkà ṣe tàìrépo ní tàìwọ́n epo ní àbí tàìrówó

anábìnà awakọ̀dì fàdọ́gùtà abẹ́lúwálì àwọn kèfèrí náà rẹwọ́ pé kó wá sà náà bí i ṣùtá ó ti wá sọ̀rọ̀ ẹ̀ báyìí làwọn rí tẹ́lẹ̀ ìgbà tó dé ogun ẹ̀ndàrú ìgbà tó dé awakọ̀dì fàdọ́gùtà ya abẹ́lúwálì sọ ti parí ọ̀rọ̀ ẹ̀rọ abẹ́lúwálì ó ní bẹ́ẹ̀ ni sọ gbọ́rọ̀ lẹ́nu tèmi náà ó ní kí wí kí ń ma anzalna alayka alqur'ana litashqa tẹ́lẹ̀ ìgbà tá náà bí ó kàdébì kan báyìí ah, ara rẹ̀ change pé kí ni mò ń gbọ́ yìí kí náà ń ké fúnjọ́ náà alukur'an ọlọ́run challenge lárúbọ́ abítí ó ní súrà tó kéré jù alukur'ani ẹsẹ kínú ẹmúrú múwá wọ́n rí múwá wọ́n sì lè rí múwá àgbékalẹ̀ kọjá ti wọn kálí mọ̀ pé ọlọ́run lárúbọ́ wà kọjá ń wá sọ pé àwáṣẹ̀ lẹ́nu umaru ọlọ́run ò yá umaru ọlọ́run máa ma lò ó kémi àti yóò lè mọ̀ pé aláwọn ẹni yìí ṣẹ́ ó ní ṣe jẹ́ ẹni yìí wọ́n nípò lọ́dọ̀ èmi ọlọ́run ẹni àwọn sọ̀hábà ni wọ́n máa na àwọn ọmọ ló ẹ̀ẹ́ká tẹ̀lé àjáde náà wà jáde náà àwọn sọ̀hábà ridwanullahi alayhim àwọn ni wọ́n mọ̀nà kò sì sẹ́ni tó lè ìmọ̀nà tó wọn ẹnìkankan ò sì lè ìmọ̀nà jù wọn lọ àwọn ogun wà máa jà wá lórí Islam a máa rí àwọn challenges nínú Islam àwọn ẹni tó tún wá jẹ́ aláwò kan ṣe wa táà fi lè face àwọn challenges yẹn wà láyé àwọn sahaba ni kìíní kan ti ń ṣẹlẹ̀ láyé lẹ́ni ẹni kọ́ ló bẹ̀rẹ̀ o àmọ́ orí pa bú tí nǹkan yẹn fẹ́ ní ó ti ń ṣẹlẹ̀ ṣẹ́mọ́ nǹkan náà jọmọ́ ó ní algazuwul fikiri fífẹ́ máa bá wájà intellectually kìí ṣe ìjà afẹ́ gbógun tì í kìí ṣe ìjà ogun kìí ṣe ìjà ọkọ́ kìí ṣe ìjà àdá kìí ṣe ìjà àbọn ìjà sí ni intellect kí lẹ́gbẹ̀ẹ́ yóò intellectual world àbí àwọ̀ ogun kínú

al-ghazwul fikri intellectual war tọ́ ọgbọ̀n yìí èéṣẹ́ ní ló wá bẹ̀rẹ̀ àwọn sàábé ti fèsì ogun yẹn gbogbo àmọ́ rò pọ̀ ogun ọba ogun ọkọ́ ogun àdá ogun sọ́ọ̀dì ogun kìíní kan irọ́ wọ́n fèsì irú ogun yìí náà wọ́n fẹ́ kọ́kùn tàwọn sàábé fi kíríyàn àmọ́bò làwọn sàábé ṣe áńdù ẹ̀ ọ̀nà sọ́gbà fi áńdù ẹ̀ ló yẹ káwà náà tọ́ role model ni wọ́n tẹ́lì gbogbo nǹkan bóòlù ogun náà ti wáyé ogun al-isra wal-mi'raj ogun al-isra wal-mi'raj ẹni tí wọ́n jà lógun ìjọ náà Abubakar wọ́n àlọ́gbẹ́bọn ká wọ́n àlọ́gbẹ́ àdá kamọ́lé wọn gbé sọ́ọ̀dì kamọ́lé wọn gbọ́n ẹ̀sìnrọ kamọ́lé ọpọlọ ẹ̀ náà fẹ́ bájà wọ́n fẹ́ dọpọlọ ẹ̀ wọ́n fẹ́ brainwash Abubakar kó lè jáde yàn náà àbí ẹni tán rí lálẹ́ gbogbo bí èmi ní irú aago mẹ́sàn àsìkò ti wà yìí aago mẹ́wàá wọ́n sì rí ànábì ó sì di bí aago mẹ́ta òru ànábì sí ìwé jáde wọ́n sì rí a ah, báwo wá ni a ah, bẹ́ẹ̀ tí ń wò mí yóò hmm. sọ́mọ̀ keje lókè lókè lọ́hùn bẹ́ẹ̀ mú ti ń bọ̀ ohun kí lọ wí àkúrà kẹ́lì mọ̀ dáadáa mo kọ́kọ́ lọ sí àlìmọ́sílò làákúsọ́ ìgbà mo wá gbàbẹ̀ gún sánmọ̀ mo gún sánmọ̀ kíní mo gún kejì mo gún kẹta mo gún kẹrin ìkarùn ìkẹfà ìkeje kódà ìgbà tá débì kan Sidratul Muntaha là ń pè bẹ̀ Jibrilu ò lè lọ mọ́ ó dúró mẹ́ ó wá ní kí mo lọ èmi nìkan mo lọ bọ́lọ̀ mo dẹ̀ lọ mo dẹ̀ dé so èmi náà mo dé láàrin yìí lọ́kọ̀ bú ẹ̀rẹ̀ pé ah torí ọdún ìsọ ogun láti jọ ìjọ torí lè ìfòwádẹ̀wọ́ sọ ohun abẹ́bìdà àbí ti gbóòrò ah tí ó wà sí mọ̀ pàmọ̀ pé rọ́lọ́ ń pa ni wọ́n náà wíwọ́n tàà nílálẹ́ àná ọba rábìs gọ́nà lọ sọmọ àwọn ah, àmọ́sánsọ ìsọ́mọ̀ ní òkè jẹ́ ẹ̀já ọkọ́ mú alìmọ́sílẹ̀ àkúsọ́bọ̀ lọ́lọ́ yẹn tàbátẹ́ tíráàbù pẹ̀lú ẹ̀sì láti bí inú oṣù kan ní láti débẹ̀ oníjẹ́ oṣù kan láàlò tó gó kọ̀ọ̀mù lọ́lọ́lọ́ láàrin dákùnjásọ̀ mi arábìnrin mú ní mo lọ hmm, ọlọ́ ti ṣe rí alìgájú olùfikiri wá fẹ́ bẹ̀rẹ̀ àwọn afẹ́ ja intellectual inú wọ́n ti dùn pé ah ìlú tánà bí sọ ìtàwọn fi jẹ́yẹ̀ lẹ́yìn ẹ̀rù a finish ẹ̀ báyìí torí lẹ́yìn ó ṣúọ̀ pé ìrọ́ lè lẹ́yìn ó sẹ́ni yóò gbà lọ́wọ́ ẹ̀ lójú ti wọn tẹ́mẹ̀tọ́ akọ first target Abubakar ni tó lọ́ mọ̀ pé lẹ́yìn ànẹ́bì ẹni tó tún léèyàn tó jọ mi èèyàn ńlá nínú Madina nínú Mẹ́kà Abubakar ni ìyá ló fàá ń gbà táwọn sọ abẹ́ ìṣe ìjírá lọ sí Abacha táwọn Abubakar fẹ́ lọ tápàdé Abubakar lọ́nà àwa irú ẹ̀kọ́ lọ kó nù padà àmọ́ àlejẹ́ tí wọ́n léwọ̀ ìwọ́ ìṣó padà àti wọ́n àti mọ́mọ̀ yìí ò lè lọ́bi kẹ́kẹ́ làwúbá kí ni ò ti tẹ̀lé wọn lọ́jọ́ náà lọ òun náà ń gbà tí nira pọ̀ òun náà fẹ́ lọ fàwúbákìrì náà nípò àwọn àmọ̀ pé táwọn bá ti ríru àbúbákìrì já lẹ́yìn ànábì tàná ń pè ń bì láàmì ẹwọ́ kan níbi láàmì ó padà ìwé ẹrú lòun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìrà àbúbákìrì náà ló sì rákúrò ní oko ẹrú abáyì ti járú àwọn yíò tá já àlí tá já ogun wọn kò léèyàn mọ́ Does one dazwan fikriyan abẹ́ ìdálógún àwọ́bákiri jọ́ ti gbọ́ ẹni pé kí ni ẹ kò ti dí ìlànà náà bí lóòtọ́ torí gbogbo àlẹ́nu alẹ́wẹ̀ ìparí lè òyìn mọ́ débi tí wọ́n rí ra wọn ọ̀rẹ́ rẹ̀ ẹ olóhun kọ́kọ́ rìn alẹ́yìn náà lóòrùn ọsáàjọ ní lálẹ́ àná olèmí náà rí láàmẹ́ ìrìn tó lọ sùn ẹ̀hẹ́n lẹ́nugbàtọ́ lọ sùn ní o àti tó sọ fún ọpọ̀ lọ́bì kan ní kò sọ ẹ̀hán lẹ́nugbà lọ sùn

kódà ó ní jìbìrì ìlú ń gbà òde jíjọ́ àti lèmúta àákan ó ní kò ní lọ́mọ́ olóòníkan ló ń lọ rẹ̀ bọ́lọ̀ ó ní mọ́ náà kírò lè sọ sí ah, ah, ṣe yìí ní tó ẹkẹ́ àti táwọn ti ń kógun jà wá níbi kéje náà kọmpíẹ́ndì wó pé ah gẹ́gẹ́ bí gbogbo èyí ó yọ kan tó kàn ní láti mọ̀ ló sọ ìkẹyọ̀ rí ẹkí ni àti ìnà ọmọ wádìí kí ni kan yẹn ó ní ẹjùn fẹ́ bèèrè kí ni kan ṣé lóòótọ́ ni Muhammad sọ fún sọ fún pé òun láti òun lọ àlùmọ́sílù àkùsọ́ òun wá kó bẹ́ẹ̀ ó sọ́mọ̀ kejì ìkẹta ìkẹrin òun wá dọ́dọ̀ lọ òun padà ṣé sọ bẹ́ẹ̀ ọ ni a wo ó sọ sọ́sọ́ ọ ni bẹ́ẹ̀ ni ó sọ ọ ni bẹ́ẹ̀ ó sọ then Abubakar ni mo gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí kódà tó bá sọ tó lágbára jù bẹ́ẹ̀ lọ radiyallahu ta'ala radiyallahu ta'ala radiyallahu ta'ala allahumma arda ani sahaba allahumma arda ani sahaba allahumma arda ani sahaba radiyallahu anhum ajma'in imani rẹ̀ ẹjọ́ ṣe ni àti ìrẹ́lẹ̀ comprehend ṣe bí òun láti rí mùsùlùmí tí ń takọ àlìsílọ́wà àlìmì rọ́jù lẹ́ni tó pẹ̀rẹ̀ ó pẹ̀rẹ̀ mùsùlùmí ó ní mùsùlùmí lọ́wọ́ òun jí ń takọ in tó fẹ́ fi da orí àbúbákìrì ìrújọ náà in role model tó wá jẹ́rìí algaziwili fikiri àtijọ́ náà òun náà ló sì imtidadu ní tàwọn imtidadu ní ìyẹn náà ló sàn débì tọ̀ tí mùsẹ̀jìrìkú náà kan bá wá dé ó wá kí àdíìsì fún wọn ó wá ní ànábì níbẹ̀ bá ń jẹun eṣinṣin wá fẹ́ níbi oúnjẹ yín ó wá bà lé wábọ́ọ̀tì rẹ̀ ṣinṣin nìmú kì í bọ́nú oúnjẹ dáadáa sọ eṣinṣin nínú mọ́ jẹ́ tẹ́rẹ pé àfáàyí ti rẹ̀ rìn àfẹ́ comprehend ni ẹ̀ níjọ́ ta bá gbọ́rú ẹ̀ṣẹ́ mọ̀kọ́ta nídìí ìjà ní láti verify ní pé ṣáàdì ìfìyàn sọ̀hí àbíkó sọ̀hí tàà bá bẹ́ tẹ̀lé Abubakar Abubakar role model tó jẹ́ fáwà ní pé irú verification tó ṣe ń jọ yẹn kò ń lóyẹ kí gíní lẹ́kọ́wà náà ṣe ó yẹ kákọ̀ wádìí ni pé ṣé lóòótọ́ ṣé lóòótọ́ ló sọ̀hí pàdínẹ́bì sọ ọ̀rọ̀ yìí tàà bá ti wádìí ẹ̀ kódà tó bá ní ẹ̀fọn kámọ̀ jẹ́ lọ́bẹ̀ tẹ́bẹ́ ní kò ní tí ó ní ká jẹ́ ìṣìn yẹn kò ní ká jẹ́ àkódà kálọ́ tó wá ní ká ju èsì ìyẹn sẹ́nu a máa ju sẹ́nu àwọn sọ̀hábà rí ipò táwọn ọmọ ń wà awò símbẹ̀ mọ́lẹ̀ ní ìwọ̀ kan ọwá kan lọ́bọ̀ ọbọ́ sórí íńtánẹ̀tì àwọn tàbí wá sọ fún ẹ pé àdí àyà Kùránì ń tako hadith àbádìí ti

ọ̀rẹ́ ma kó ìkórìíra àwọn sọ̀háàbà àwọn kèfèrí kó sínú tíra kan fún wọn ìwọ wá lọ rèé kà ọwá gbé bọ́ta ó sì láyà náà ọwá jòkó sórí àga àga rẹ̀ tún wá ń yí ó sì lè mọ́ sọ́rú ẹ̀ fún wa ó sì fẹ́ ká gbarú ẹ̀ lọ́wọ́ rẹ̀ àwọn yẹ kọ́ ọmọ pọ̀ rí gbígbé gbà àwọn ò sí lè rí sọ́rí tọ́ ń ṣe bẹ́ẹ̀ ní àwùjọ kan ọlọ́run ṣe ìkúkú gbáwúsá tàbí sọ fáwọn haúsá tẹ́lẹ̀ a máa ń lẹ̀ yóò báyìí ó rí bí gbé wọ̀ bó bá tí ìgbọ́ wọ́n ṣe kíni ẹ mú o kálukú lọ jòkó jẹ́ ṣẹ́rìlú lànà yìí Abubakar ti di role model fún wa ń bẹ̀yẹn níjọ́kíjọ́ tí àyà Kùránì kan bá ti ń wà tí ọ̀tá ìsìláàmù kan bá sọ anything negative nípa àyà Kùránì kí ló yẹ káà kàn ṣe àyà yẹn tó wà ní Kùránì lóòótọ́ àbí òsíbẹ̀ tó bá ti wà mẹ́ àgbàgbé èmi ṣágbà pé bó ṣe rí ní ẹgbọ̀tọ̀ ọ̀rọ̀ yóò make sense ẹ ó lè jọ pé kò make sense so ní sense wá kọ́ ni ò make èmi àti ẹlà àti ìjọ ní sense oh ẹgbọ́ ẹ tó bá ti ní kò make sense well ó jọ bẹ́ẹ̀ ni èmi àti ẹlà àti ìjọ ní so láti lè gbọ́ kò rárí jẹ́ ká lọ wá ẹ̀hẹ́ ká sense so tá bá ti wá wá sense á

àwọn sọ̀hábà rí wọ́n láyà aléhìn bí wọ́n ṣe rí rẹ̀ ohun bá tí irú àwọn challenges báyìí tàà bá ti fẹ́ tako ẹ̀ tàà ní role model wa báyìí jọmọ́ Abubakar bábú bákìrì ṣe ha ń dú ọ̀rọ̀ al-Isra wal-Mi'raj gbogbo ọjọ́ tí ẹ̀kọ́ bá ti fẹ́ tako àdíṣì kankan fún wa káwàkàn wá dìkẹ́ jọ àdíṣì ẹ̀ kí làwọn àfó ní àdíṣì sọ mọ́gbọ́n tí ó àwọn àfó ní àdíṣì kí ni tó rò ó sàfó ní àdíṣì oúnjẹ ológàgán ò jẹ́ gangan so lọ́dọ̀ àwọn àbóní hadith ẹ̀yìn àbóní hadith hadith yìí lálàáfíà àbí kíni tó bá ti lálàáfíà kí la máa ṣe jẹ̀mọ́ sami'na wa ata'na ẹ̀ tó bá ti wá kú ẹ kò make sense akọ̀lọ̀ pé ẹ̀hẹ́n a máa lọ wá bá ṣe máa bóró so sense yẹn hadith ò ní kíni yẹn ò ní problem sense ò dẹ̀ common tó ní common sense gan ó scarce a ń tó ń bọ̀ sí wọ́sí yàtọ̀ ń tọ́ra wa láàká ìwò gan ránṣọ láàká ìjọ tó jura wọn lọ street ìwò lára yìí wà adénìtàn rìntàn adérìntọ́ àìwà ní sọ̀rọ̀ kí chairman local government wọ́n bí kó wá wá sí adérìntọ́ ní sọ̀rọ̀ yìí ẹ̀yà adérìntọ́ kí lẹ́fẹ́ ká ṣe fún yín kí lẹ́yìn pẹ̀sà títí kí lẹ́yìn fẹ́ jàrí oúnjẹ ẹ̀yìn kọ́sà omi ah owó ìyẹ̀kọ́lówó tálọ́sọ̀rẹ̀ ẹni ò lè náà mọ́ àbá àdárùdáwà <laughs> àbá àrígọ́bá olówó ẹjọ́ gbogbo àwọn tó mú gbogbo ọ̀gbọ̀nà tó bá ní kẹ́lì kó ní kálukú máa analyze tí ẹ̀ kálukú analyze ẹ̀tẹ́ ma believe pé ah intel yìí sọ gangan fẹ́ẹ̀ká ẹni tó ní ká sí ọ̀nà amálàyé wọ́n sùn ó lè jáwọn ní mọ́tò lọ́bí sọ bẹ́ẹ̀ ẹ̀jẹ́ ni mọ́ wo ó lè jẹ́ bí a ah, gbọ́jọ ìtí mọ́tò wọn mọ́tò wọn ti yàwọ́ sí ìbàyí sọ́bí ó pè wó pé agbá ti bá a ṣe ọ̀nà mọ́tò mi ò ní mọ̀ bàjẹ́ àwọn táwọn náà wọn omi làwọn fẹ́ bóyá lè tí wọ́n wọ̀n níbọ̀ ò omi ìjọba dẹ̀ mọ́ lọ àwọn bìdìfẹ́ tómi bá ti délé kí ni

ibi kan láti ń bọ̀ lẹ́nu tàbí ẹ̀kọ́ oúnjẹ tó wá gbọ́ ní wà lè jẹun níbi program dá lọ inú mọ́sùn mọ́jú wá jẹ́ ṣẹ̀mú yẹn bá kú àwọn tó wá palẹ̀ máa bọ́ bá rántí palẹ̀ mọ́ ṣẹ̀mú àfáàbò ní ṣẹ̀mú yìí ẹ́ tí ìgbà ti lọ mọ́tírásá yìí gbé dání <laughs> tó ń tó máa ń kà lọ́rùn ọlọ́mọ kí ó dé nìyẹn aládán sọnù irú yẹn kan máa bú àbúrẹ́ rà pé sàárà ní jẹ yóò jẹ sàárà mọ̀nà ìran mọ́lé kí ó ní mọ́sí kínú ní mọ́ jẹ sàárà ọmọdé kí ó kọ̀ lárí jọ pówó ní òun wáyìí

ká ló gbé sílẹ̀ aká ìjọ náà ni àwúgbákiri atakọ́ àdúgbò ní takò kódà bí ó bá ti ẹ̀ padà gbà kò bá kọ́kọ́ takò náà but ó ní tẹ́hùn láká ìdèmí kan ní tí mo need ni pé ànábì sọ àbíkíní role model wa ni wọ́n jọmọ́ ní parí rọjọ́ ti lọ àwọn sahara níbi ìfẹ́ ànábì àwọn ni role model wa bọ̀dí tí mákàn fi kó ogun yẹn mákàn fún alákòójú mẹ́ta lórí ẹ̀ ṣẹ́rí gbogbo ń tá bá fẹ́ claim nípa nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn wa yóò àwọn sàábé gangan lórúkọ ṣe wá mẹ́ àwọn dẹ̀lá dẹ̀gbọ́dọ̀ mọ́ tẹ̀lé mẹ́ àdẹ̀gbọ́dọ̀ tẹ̀lé ẹlòmí abítání àfàwọn nìkan ridwanullahi ta'ala alayhi radiyallahu anhu ah, abájọ من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه aya méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló lọ́n sọ wáyé pé wàkúnlá wa'ada Allahu al-husna ọlọ́ni gbogbo àwọn sàábé pátá gbogbo wọn pátá láì ṣẹ́kù ẹnìkan lèmi ọlọ́run ti ṣàdéhùn àlùjánnà fún pátá ọlọ́ba yọ́nú sí wọn so àwọn ẹ̀ṣẹ̀ tá a bá mọ̀ ń pa wọn wọ́n ti ráforíjì ẹ̀ ìwọ bá wùlẹ̀ mọ́ lágídí mọ́ ìkan ó dàgbé mọ́sọ̀rọ̀ rẹ̀ láàrin náà ní tafsir nínú Ramadan níjọ akẹ́ ó débí ọ̀rọ̀ àwọn sàhábà tààrà lọ́wọ́ bá ti borí di gbogbo wọn ló ń bá bọ́ta ó ní wà Hakimu Kutubu ìwọ́rọ̀ lọ́wọ́ ti borí di gbogbo àwọn sàábé tí ó sojú bá bá yà rẹ̀ ẹ̀dàkùn tí ó sojú bá bá yà mí ìjọ ọpọ́ challenge gbé níbo ọlọ́run ti sọ bẹ́ẹ̀ ó ní ó sojú ọlọ́run ti yọnu sí gbogbo wọn ẹni ni wọ́n àwọn aníkàwà lọ gbàfà fún wọn radiyallahu ta'ala anhum ọlọ́run tàbá yọnu sí wọn ìgbésí ayé wa pẹ̀lú ànábì bó ṣe yẹ ká mú ànábì àwọn ni role model wa kódà ètò gbésí ayé ẹgbẹ́sì láńsọ báyìí ètò gbésí ayé àwọn ni role model wa ètò òṣèlú àwọn ní gíní àwọn ni role model wa gọ́ọ̀nà bọ̀nú state bọ̀nú àwọn boko haram zulum ṣe àpó ṣe gíní kanjọ́ òní tó lọ ṣe tẹ́sì fáwọn títà bí kó ma lọ sí sí gọ́ọ̀mẹ́ntì school kó lọ bẹ́ẹ̀ ń dájú kùtùkùtù ibi á di last few years kan ló bá lébì kan níbẹ̀ tó fún yẹn lówó ńgbà náà ó tún lọ níjọ́ òní ó lọ ṣe tẹ́ẹ̀sì fún gbogbo tó ń ṣe ẹjẹ́ tó ti kọ́ síyásà umaru ni síyásà ta ni umaru ni politics umaru onídúlùmù ló ṣe yẹn wọ́n ni pé àwọn tó ṣe gbogbo tó wù níwà tẹ́bárí olóṣèlú kan tó bá ṣe ìlú wá ló ṣe dáa ẹwádìí ẹlọ́wádìí ẹbọ̀ ẹ̀dẹ̀mọ̀ yọ ọdún ẹ̀jáde ní ìgbésẹ̀ yọ Umar ẹmọ̀ yọ ọdún ìgbésẹ̀ yọ Umar torí pé nínú pé yẹn ṣe òṣèlú tó ní àlàáfíà jùlọ ta ló ṣe jọmọ̀ Umar ó dẹ̀ pẹ́ lórí àlefà nínú àwọn kùnàfà rọ̀ṣìlú so ẹ̀sìn wa yìí náà àwọn sọ̀hábà yìí àwọn ní kíni àwọn ní role model a lè ṣe Islam àbí bí wọ́n ṣe ṣe a lè nífẹ̀ẹ́ ànábì tó wọn a lè gbàfà fáàdì náàbì a lè gbàfà fún wọn tó wọn sáàdì bíra àbí wọ́kà níláàmù wọ́n á rìnrìn àjò kan lọ́dún kan ọwọ́ adalẹ̀ ọjọ́ kan níbi ọgbọ̀ yìí anábí wá feel like ah ó ra sọ̀rọ̀ ẹ̀ṣẹ́ ah lẹ́fẹ́ sùn kí n ti ẹ̀ríyàn kan tí a kàn wá dúó tì bíbáyìí

anábì ti ṣe bẹ̀ kalẹ̀ káṣe kí ni anábì wá jẹ́ <laughs> ó jẹ́ alápàtà àbí aládàmẹ́ta iye olóúnjẹ kí ni yóò bá kétra àti kúùkù àti ogúnlẹ̀ mi èwo ní yóò bá ní aláṣẹ́ ẹ́ anábì wá jẹ́ aláṣẹ́ abọ́lọ́pọ̀ rẹ̀ ṣe ó járe ìtàwà sọ ànábì dání ẹ̀ àwọn ilé yóò rí ànábì kó ṣe bẹ̀ẹ́lẹ̀ fáwọn àwọn bẹ́ẹ̀ ṣe ọbẹ̀ẹ́lẹ̀ fúta ní ànábì obìnrin kan anábì fẹ́ lọ sójú ogun rọjọ́lá àánú ó wá fẹ́ kọ́ àwọn sàábà fẹ́ kọ́ àwọn ọmọ ogun lọ èèyàn kan tó so báyìí ọmọ rẹ̀ ọkùnrin mẹ́rin náà ló bí láyé ó dẹ̀ kó ogun wọn sẹ́yìn ànábì ẹ̀tàlẹ́ ànábì lọ jagun la ilaha illallah ogun yìí tí wọ́n lọ àṣógun àrèmọ́bọ̀ ní òun gbogbo wọn látorí ẹ̀gbọ́n ah! ti wá ń rò pé yéè bó láti sọ fún obìnrin yìí báyìí ẹ̀ eh, ìyá yìí ẹ̀ eh, ọmọ mẹ́rẹ̀ẹ̀rin lẹ́ẹ̀kan náà ẹ̀ eh, Yorùbá ìkúnlẹ̀ abíyamọ o Yorùbá lẹ́bùnú àfá wọ́n dé bọ́jẹ́ ń dé lójú ogun àwọn sọ̀ọ́bà kan bá yanra kálukú ti lọ ń pàdé ẹbí rẹ ìyàwó ẹlòmí pàdé rẹ̀ ẹbí ẹlòmí pàdé rẹ̀ kálukú jẹ káàbọ̀ ó adúpẹ́ ó ẹ káàbọ̀ ẹ mọ ṣẹ́gun ó pàdé àwọn wá pàdé ni ah mo náà ni ah nkan sele o ah sele ah ogun lọ yi gbogbo ọmọ gbogbo wọn náà gbogbo lọ́wọ́ ó ní máàdá fa'ala rasulullahi sallallahu alaihi wasallam ẹgbẹ́ yìí tẹ́gbẹ́ kan náà annabi ń kọ́ annabi ń kọ́ àbá ní annabi ń bẹ dáadáa annabi ń kọ́ annabi ń bẹ dáadáa aláfíà annabi ẹjẹ́ ń kọ̀nfàmù pé nǹkan kò ṣe gbogbo yìí mo ti rí wọ́n bá fàyà yìí wọ́n bá mú dání pẹ̀jẹ́ pẹ̀jẹ́ gbà ọdé wọ́n là nábì rí bó ṣe bojú kan ní ànábì ló bá smile ó ní kullu musibatin ba'adak fahiya jalal kullu musibatin ba'adak fahiya jalal ó ní ànábì gbogbo àgbákò tí ò bá ṣe èèyàn láyé tágbákò ò bá ti kànyàn látara fi ẹ kò jẹ́ nǹkan kan mọ́ ilé ànábì sáwà lálàáfíà wéré tí kò ní pàdé ànábì náà lálìjẹ́ náà ni yóò pàdé àmúrù pé àà tí gbogbo èèyàn bá ti ẹ̀kú aláàdínábì gbọ́rọ̀ sí kínú èèyàn bọ́yà mẹ́gbọ́rọ̀ blame umaru ní jọ́ta àdínábì kú tí umaru yọ ìdàpẹ́ ìwọ́ tọba ilé sọpá àdínábì kú lásán ọtí àgbákò kálukú ya ń kẹ́ umaru bẹ́ẹ̀ pé tó kí lọ ṣe àà àkàrà Abubakiri ló tó bọ́ta ó ti wá gbọ́dọ́ ní umaru wí ẹ òun náà yàwó ẹ lọ fèsì umaru ó ti gorí mímọ̀ àti ó ti pè kálukú jọ man kana ya abudu muhammadan fa inna muhammadan qadima ẹwọ ẹwọ snoop wa man kana ya abudu allah fa inna allah hayyun la yamut àbá ó kí ẹyà kúrẹ́ nígbà ìdé orí ọpọlọ umaru sọ kalẹ̀ imani jòkó sí lára padà àbá umar umar umar

fàmàǹkáàdé àbúdúnlá ẹni bá mọ̀ pọ́lọ̀un lòun sì Muhammad ta iná lọ àyán olúwa tèmi aláyé ní tí ò lè kú láìláyé àgbẹ̀rù òyà ọlọ́lọ́láyé lóòtọ́ ìdí ni èyí gbọ́dọ̀ mú pé a ah, ni ní ṣe wà lọ báwọn àà ah, ọgbọ́ ni annabi là ń sọ ibi annabi ní àti ibi sallallahu alaihi wasallam ìkọlù ẹjẹ́ tó fún alápẹ̀júwé mi ah, ọjọ́ ti ti lọ ẹ́ eh, eh? káàsọ ilé zazuwatu zaati riqa ogun kan ni zazuwatu zaati riqa kódà nǹkan pọ̀ níbi ojú ogun yẹn tó yẹ kákọ lára àwọn sàhábà ẹjẹ́ mú láti bí orúkọ ogun yẹn tá dá iná pè ní rẹ̀kọ́ ní tí ẹ̀ kí nǹkan yá àwọn ní tó jẹ́ kán sọ ogun yẹn ní dáàtì rẹ̀kọ́ wọ́n nígbà táwọn sọ̀rọ̀ bá lọ ja ogun yẹn ẹsẹ̀ náà ní rìn lọ́jọ́ náà kí wọ́n wá ṣe wàhálà gan àwọn ibi tán wá ti rìn yẹn ojú àwọn òkúta wọ́n wá lọ mú èkìsà wọ́n fi ń so ẹsẹ̀ wọn tó ń ti bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ sì ń kán níbi ẹsẹ̀ yẹn ojú ẹsẹ̀ wọn tó wá ya yẹn náà ti wá pè yẹn ní gọ́ọ̀dúwátú zátírìkà ogun tá a lọ tẹ́sẹ̀ wá ṣe kí ni kí n ya gbẹ́sẹ̀ wọ́n ṣe ya tó wọ́n sá padà o wọ́n ṣe kí ni jama ẹni ó ní jẹ́ kìíní kan sojú bá bá àyá mi wà lẹ́pàá bá àyá kálukú wa àwọn sàábẹ̀ ìṣẹ́gbẹ̀ wọn níbi imani ká bára wa sótọ́rọ̀ àìwí bí akúgbẹ̀ bá ẹjẹ́ bára wa sọ ah asahaba ridwanullahi ogun ogun àmọ́njọ́ náà lóòótọ́ àìmọ́ pa obìnrin lójú ogun àmọ́ sàábé kan pa ìyàwó ọkùnrin kan lójú ogun yẹn ọkọ̀ wúmà yẹn ló wá wò kébèrè jì níwá wé àwọn ọmọ ogun wọ́n mọ̀ pa ìyàwó tó ní àwọn yà pa mí náà àmọ́ bí wọ́n bá pa mí èmi náà gbọ́dọ̀ mú kan balẹ̀ ó wá ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ̀lé wọn ojú ẹsẹ̀ wọn kò sòrò mà apáta àkángbàlẹ̀ ṣú níbẹ̀ lànẹ́bí àtàwọn sọ̀hábá inú kòtò àpáta yìí ni wọ́n asásí níjọ́ náà lànẹ́bí wa nítọ̀ asájú adúró sí àyínà àwọn owó ní oṣù ẹnu ọ̀nà tá a gbà wọnú àpáta yìí tí lè ó fi mọ́ ẹnìkan bá jáde náà muhajiruna ẹnìkan sì jáde nínú àwọn àǹsà ẹni ó jáde nínú àwọn muhajiruna jọ náà ó náà ni Ammar ibn Yasir na'am Ammar ibin Yasir ẹni ó jáde nú àwọn àǹsọ́rù jọ náà ó ní Abbad ibn Bishr kí lákòókò rẹ̀ jọmọ́ Abbad ibn ibn Bishr ẹ̀gbọ́n wá jáde àwọn adó tẹnu ọ̀nà ànábí àwọn tọ̀wọ́ sọ àhábá wà níbẹ̀ ọkùnrin tí ń lépa wọn bọ̀ ilẹ̀ ti wá sú ó ti wá rí pé ah, àárín náà lọ́wà bó ṣe tajú kan ọkàn báyìí ó wá jẹ́ táìmù tí àwọn ànábì ti wọlé ó wá kọ àwọn méjì hùn àwọn méjì tí wá jọ sọ̀rọ̀ àbáàdì tẹ́ẹ̀pá ló wà ìdálówà mẹ́ ó wà títà ní yìí àmáàdì bí ní àṣì ẹbá ń dọ̀bá tó kọ wọn ẹ má díẹ̀ níyàrí èmi ó máa yan náfílà ibi mo bá wá yan náfílà dé mo bá wá rè mi náà kílé o tó mọ́ ìjíwọ̀ náà ìwọ náà mọ̀ sọ wà bóyé mi náà lè sinmi díẹ̀ àmọ́ táwà méjì wá kàn ní adúró nìsín agbára ọlọ́run kò sí bí ó ti wá mọ̀hájì tó rọ́dọ̀ wá láti Makan tó àbádù níbi tí jí ń kírùn lọ́wọ́ ó parí súratul Fatiha <clears throat> ló bá mẹ́nu lé súratú al-Kahf bó ti mẹ́nu lé súratul Kahf ní bá ń ké ní bá ń ké ní bá níbi tí tí ń ké ní súra ìbá ń dùn mọ́ àbá ara bí ń bọ̀ ara ní ẹ̀há àsìkò tó dáa yìí ilé ìgbójú ìná lè mú ló bá mú ọpa ó bá fà á ó tágẹ́tì ẹ̀ dáadáa ó tá lẹ́ẹ̀kan náà báyìí dédé ọ̀dọ̀ abáàdìgbìn ìbíṣì nì wọ́n ní àwọn kan náà àwọn àlfà wọ́n ní bí apá àtàlẹ̀ abíyá báyìí ńbẹ̀ ló nìyí lẹ̀ èyí ní fi lẹ̀ ní bá tún kà lọ bẹ́ẹ̀ لا إله إلا الله ti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ti ń pọ́n ah, radiyallahu anhu sahaba والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان رضي الله عنه اللهم ارضى عن الصحابة اللهم ارضى عن الصحابة اللهم ارضى عن الصحابة وأرضاهم وأرضهم لا إله إلا الله ẹni tó sáfà òun wá sí like pé ah, ah, àbí ọfà yìí lọ́bù mí torílẹ̀ tí ó bá tún sẹ́ẹ̀tì mí ó tún tábà ìdé ó tún wọ ara ẹ̀ pì àbádébìnì bíṣì in ti ń kéwù jẹ́ kò fẹ́ jẹ́ kí ni ìfẹ́filẹ̀ ní máa ń kí ọ̀rọ̀ èyí ò tún mú ọfà àtẹ́kì ní yóò wọlé ni ẹgbẹ́ ìdí wọlé àmọ́jẹ́ tó fì ilé ó tún fà mí ó tún fi mí ilé jàrà ó tún wọlé la ilaha illallah bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ń pọ́ lẹ́ẹ̀kan náà la ilaha ah, àwọn sàábí wọ́n èé ṣe ẹgbẹ́ ẹwà o wọ́n èé ṣe ẹgbẹ́ ẹwà àwọn ilé ìgbàfagbà nẹ́bì tó gbàfàfà nẹ́bì kìí ṣe rúte ní àti ẹjọ́ kìí ṣe rúte ní àti ṣe mọ́ nǹkan ní ìtọ́wà padà rántí níbi tí yóò ti wọlé tí ẹ̀jẹ̀ ti wá pọ̀ ó ti wá ń wo pé á ah, mo ń wíkì lọ o láká ìrẹ́kàn lọ bí pé ah lóòótọ́ yìí gbádùn kòránì tí mo ń ké yìí a máa ń bí mo wà yìí ànábì ló mọ̀ fi mí bí ìdúró mi bí sì ni pé káburú lè mọ́ sànábì àtàwọn tó kù tí n bá kọ̀ntínú báyìí ẹni yóò pa mí jẹ́mi bá wá kú yóò láǹfààní àti wọlé tọ́ ànábì jẹ́ ń fi tí ń ké yìí lẹ̀ ó wù mí kò yẹ ń fi lẹ̀ àmọ́ jẹ́ ń fi lẹ̀ ń fi sáré parí ìròyìn ló bá sáré rùkú ó sáré sùdúdù níbi ó ti sùdúdù náà ló ti wá náwọ́ sí àmárù mítà àmárù sùn sí bẹ́ẹ̀ ní ìfọwọ́gbá àmárù ìfọwọ́gbá àmárù bẹ́ẹ̀ ló sùdúdù ẹlẹ́ẹ̀kejì ó ṣe tàṣáwùdù ó sálámọ̀ ìgbà ó sálámọ̀ ló tún fọwọ́ ni àmárù bá tají àmárù tají bá ilé orí àgbàrá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ rí kí ló ṣẹlẹ̀ níbi mo ti ń kí lọ́wọ́ lẹ́nìkan ti ta mí lọ́fà àmọ́ tètè kíyèsí ta lẹ́ni náà aburú ò gbọ́dọ̀ sànábì o

mo wá rántí pé tí ń bá ilé bá bẹ̀ lọ àyè ibi tí mo fẹ́ bí ó padà yọ́lẹ̀ ìsìfẹ́ jàǹbá àdéhùn ànábì torí ẹ̀ mo ṣe padà jí ọ bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni alùkùránì tí ń ké lọ ìfẹ́ ṣe kí ni ìfẹ́ fi ilẹ̀ Suratul Kahf àmáàrìbìrì yá sì gbórí sókè báyìí tó rí ọkùnrin yún á ìwọ́ ní àbá nígbà information bá dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì wá gbọ́ pọ́kùnrin ní kírun lọ orí ìrun ló wà nígbà ànábì tí wọ́n dọ́ ànábì wá sàdọ́ àti Abbad àti Ammar ànábì ti sàdọ́ àfáwọn méjì radiyallahu anhuma wa an sahabati ajma'in radiyallahu anhuma wa an sahabati ajma'in ẹ dákun kó ṣe pé mi àti ìlà wà ń bẹ̀ lórújọ náà ẹ má jẹ́ wọn tààlà ẹ kẹ̀jẹ́ kí wọ́n sọ lókòókò bá lórí àbá kò ní rántí dágbére fún àmọ́rí yóò fi erege ni karambà ní ọwọ́ ara rẹ̀ ọ̀rọ̀ Yorùbá ní òmọ̀ tẹ̀lé pé bí iná bá ń jó ní jíjọ́ mẹ́ni ààrẹ ni làákọ́ náà ìwíkú wíjú ọmọ lọ rẹ̀ wíkínú ah yọ́nú sáwọn sàábí ẹ wo ìgbàfà ẹ wá wo tí mo fẹ́ ká mú mi ìtàn yìí o ẹ wo bí tó parí ọ̀rọ̀ rẹ̀ sí ó ní ah, àmánà tí mo gbà lọ́dọ̀ ànábì ni pé mo fẹ́ protect àwọn àlìúmọ̀ inú ó wù kó bá ti níyẹn lọ kó kú bẹ́ẹ̀ kó lè kúkú ṣẹ̀yídí iṣẹ́ àlìjẹ́ náà nìyí náà ó tún wá wò pé ah, iṣẹ́ àlìjẹ́ náà nípa ànábì ló tún gbé iṣẹ́ fún mi ṣé mi àti ilé fara dákú nítorí ẹ̀sìn ànábì yìí ká lè fara dákún torí súnà náàbì ẹ ti kúlẹ̀ tí wọ́n lè fi ń tọ́ oúnjẹ tó múlẹ̀ kan ló tako súnà ọ lè fílẹ̀ kọ débi iṣẹ́ kan ní pé wẹ́l àní ọmọ ṣe ìsìlámù ẹ o àmọ́ tó bá ti wà ń bí iṣẹ́ ó gbọ́dọ̀ wọ́ bí iṣẹ́ o'clock 6 dẹni wà tó mọ́ kú ò kò dẹ̀ sáyé epo islam karamba ní ọwọ́ ara ti ẹ̀tọ́ bá sọ orú ẹ̀fọ́ ọmọdọ́sọ ni wẹ́ 6 yẹn òrùn ní ti wọ̀ mo dẹ̀ ti gbọ́wọ́ àti àwọn àfáàrí àti zuri àti asiri sọ́látù nàárì ni so mo lè mọ́ ṣe jámù jámù yẹn ó wà òkè ẹ rí máa àfaradà àwọn sọ̀hábà ohun sáwọn tó mọ̀ fi rà wèrè sáwọn tí wọ́n sọ pọ̀ lè ṣe rọ̀dí Allah láwọn kan sọ fún ọ̀sá tó yọ̀dí ò àwọn òrùbí ọlọ́run lè gbàrọ̀ ní aláwọ̀ níwù ti ẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ẹ̀kọ́dá ìgbà tí sílẹ̀ ìdúgbà lójòrò ní aláwọ̀ níwù akọ́gbọ̀ wẹ́ sílẹ̀ ìdúró ló ṣe tó wá ń ṣe àpọ́lé ní gbọ́ọ̀fẹ́ mọ́ sí àpọ́lé ọlọ́mọ́ta sànúwà معاوية بن أبي سفيان معاوية بن أبي سفيان معاوية بن أبي سفيان أبو هريرة أبو هريرة أبو هريرة عمرو بن العاص عمرو بن العاص عمرو بن العاص أبو موسى الأشعري أبو موسى الأشعري أبو موسى الأشعري ورضي الله عن الصحابة أجمعين ipò wọn kọjá bẹ́ẹ̀ nínú àwọn sàábé a ti rẹ́ni tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ sòsé sòsé ẹmọ́jà lọ́jìnà níparí ọ̀rọ̀ wa ni pé irun wa àwọn sọ̀hábà ní ẹjá àtijọ́ rẹ̀ àwẹ̀ wa àwọn sọ̀hábà ní ẹjá àtijọ́ rẹ̀ wa àwọn sọ̀hábà ní ẹjá àtijọ́ rẹ̀ ìwà wa àwọn sọ̀hábà ní ẹjá àtijọ́ wallahi wọ́n ní ìwà wọ́n ní kílà péjọ mọ́ wọ́n ìwà ìwọ ìwà tẹ́ wò pé ah, ah, èèyàn kan sì lè ṣerú eléyìí níbi kan èèyàn náwó kò tẹ́ni ó ná sáwọn tàbí ò lè náwó owó wọn ṣe bí àkan ló fẹ́ gbọ́ bùkátà ló nílì ìrànlọ́wọ́ lànàbí ní ó yá kálukú ẹ lọ́kó tẹ bá níwá ó má rú lọ gbogbo tó níláyé ó sì dá méjì ó kó dákàbọ̀ wá Abubakar lọ gbogbo tó níláyé ó kó gbogbo ẹ̀ wá anábì bí ó mọ̀gbà tó kó gbẹ̀dá dúró èlò kó wá kí lọ fílẹ̀ báwọn ará ilé rẹ onírẹ̀ anábì ìdájí ilé ìmọ̀ ti fílẹ̀ fún wọn anábì ní good of you ọ̀ṣẹ́dá ìgbà ó bá kiri dé adúwé lè lọ kó wá kí lọ fílẹ̀ fún wọn dé ẹbí ọbí kọ́lẹ̀ fún wọn àmọ́lọ́wọ́ ó mọ̀ ṣe kíni yóò tó wọn la ilaha illallah ṣe ìwọ ti di gbogbo owó tó ní lákàntì ó ti empty àkáǹtì ẹ tó ti kò fẹ́ rẹ̀yàn lọ́wọ́ ní gbọ́ta kọ́ wá fọ́ sọ ìyàgbẹ́ gbọ́ta wá sọ wípé a ah, èmi ò nínú gbèsè ayé mi o mo ti empty àkáǹtì mi rí nítorí mùsùlùmí ọmọ ìyá mi ẹni jọ́nà kìí sàbúrò bàbá àgbà kìí jọ́nà kìí sàbúrò ya rẹ o wọ́n àmárí o ìkẹrẹ ọ̀kan tó pàwọ́pọ̀ kò sí kí lọ Islam ṣe mùsùlùmí lè rán sókú wá báwọn pé ìyàwó mẹ́rẹ́ ṣọpílẹ́ṣọ̀ fún alẹ̀ níbi 180,000 naira kí wọ́n dẹ̀ ní 185,000 alákàùnt tí ó lè fa 180 yẹyọ fún mùsùlùmí ọmọ yẹ ọmọ tí wọ́n rọrọ ní àpẹwẹ́ ọ̀run yàbọ̀ ni títí bá fún 10,000 àfáà yìí náà ní 5 kí ló àṣú ẹ pé iwó sí gbé gbogbo ẹ̀kọ́ jà múgbá kìrì ọsí ẹ̀rí ni bá àti ìsọ ìgbẹ̀ ìṣẹ́ rẹ̀ nígbé ah, àfáà àfáà bí akẹ́sí wà síbi tó kò ní gbọ́ ọ àwọn wọn

ẹgbọ́n tó wáwí ni alùwáyí ni wà yusiruna ala anfusihim walau kana bihim khasasa ẹwọ́ ọ̀rọ̀ àwọn sọ̀hábà alẹ́ parí ẹ̀ ẹja domi lè ní abẹ́lúwa wa bimanihi wa karamihi wa izihi wa fadlihi an yazidani wa iyyakum ilman nafi'a wa rizqan tayyiba wa amalan mutaqabbala wa shifaan min kulli da' wa salli allahumma wa sallim ala abdika rasulika muhammad wa ala alihi wa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 bí wọ́n ṣe wá ní àǹfààní tó ṣe wípé ààyè kàtọ́ kódà tábà délé àtùmọ̀ dàgẹ́sẹ̀ àtẹlọ́wọ́n ọba orí dáadáa tó náà bá gbé wọn kalẹ̀ lé ọlọ́wọ́n ọba Allah àpadà sí aburú kọ́lọ́ má jẹ́ kí ó bá wọn. náà prógámù wa tí à ń ṣe yìí àwọn aníjà àwọn ìrànlọ́wọ́ tó pọ̀ ara ẹ̀ náà ni gájẹ́ ilé tí a ti kéde pẹ̀lú afẹ́gẹ́ẹ̀dẹ̀ owó tí a ní kò sí pé tó ilé ìwà rẹ̀ bákan náà tí a bá wò á rí pé nílẹ̀ ìṣe agbé kámẹ́rà kalẹ̀ àwọn ṣé gbogbo tí wọ́n bá lọ wọ́n máa ń gbé láìsírìmì wọ́n máa ń gbé wá tó láìsírìmì in fact nígbà tí mo fọ́lù ẹ̀ àwọn tí wọ́n wò gan wọ́n bẹ̀ ju àwa tí àwa ń bí lọ ó túmọ̀ sí pé àǹfààní yẹn kò kọjá sí gbogbo àwa tí à ń náwó sí ètò yìí pàápàá jùlọ èèyàn kan tẹ̀ ẹ̀fẹ̀ títà ìpè mí á rí pé mo ti ṣe mo lọ sí kọ ẹni ẹ látàdó sàlẹ̀ tó pè mí ó ti kọ́kọ́ ṣáàt ipò òun wò mí láì kódà ó ní kí báwọn kí ìṣáàt tuntun bí wípé àwọn ń gbádùn ẹ̀kọ́ ẹ̀sìn tí wọ́n fi kọ́ àwọn. so abẹ́bẹ̀rẹ̀ láti tún mi inú ilé rẹ̀ ọlọ́run mọ̀ ní ṣe tí màá lọ bọ́lá náà máa ń wò time to time so ọlọ́run mọ̀ ní tí wọ́n lọ lórí ẹ̀ gbogbo kan ní àníjòwò fún òṣàlà àwọn elétò wọ́n máa ṣètò lórí ìyẹn torítorí àsìkò káàkiri lọ síbi ìbéèrè oríṣi ọ̀nà àwọn class ó jù na àti àwọn ìmọ̀mù tí wọ́n wà ní kalẹ̀ àwọn ìmọ̀mù ilé ah, barista so ìmọ̀mù barista ẹ̀rọ eh, barista sí ojúlé wa tọ́kọ̀ bá ti pè wọ́n sí ọ̀dọ̀ báyìí. ẹ pẹ̀lú ẹ pẹ̀lú ẹ pẹ̀lú ọ̀yá ìṣòro. na pẹ́sọ̀ ni alákọ̀ọ́kọ́ ìgbélágbá ni wọ́n ti kọ́ náà pé àwọn ọmọ dárù wọ́n pọ̀ ní kalẹ̀ mo rò pé kan ní wọn ló kọ́ wọ́n ní alákọ̀ọ́kọ́ nínú ìbéèrè àwọn wọ́n ní àlùwàsílà àkàtọ̀ wípé ìjẹ́ ó tọ́ pẹ̀lú alukùrán láti kùrán ṣe àkàtọ̀ wọ́n ní nǹkan táwọn gbà lérò ni pé kéèyàn sọ wípé ìwọ ọlọ́wọ́ ọba pẹ̀lú alukùrán ṣe nǹkan báyìí nǹkan báyìí fún láìsí gbé àká wípé ìjẹun tọ́ tó ẹlẹ́ẹ̀kejì ni ò dìkó jẹ dáadáa ẹ̀yin lẹ́ máa ṣàlàyé ìyẹn fún ara rẹ̀. طيب طيب نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه وتبع هداه إلى يوم نلقاه وبعد هذا السؤال يقول الوسيلة إلى الله بالقرآن جائز أي أن نقول بالقرآن الكريم اللهم افعل كذا وكذا بدون تلاوته أما التواصل بالقرآن فجائز فإن القرآن كلام الله والتوصل المشروع هو أن نتوصل أن نتوصل إلى الله سبحانه وتعالى بصفاته وبأسمائه الحسنى وبذاته والقرآن كلام الله والكلام صفة لله سبحانه وتعالى فالتوصل بالقرآن عبارة عن التوصل بماذا؟ بصفة الكلام أما التوصل بالمصحف فهذا شيء آخر وهذه مسألة أخرى فعين المسألة هي التوصل بالقرآن والقرآن كلام الله والتوصل بكلام الله جائز لأنه من التوصل الماذا المشروع نسأل الله سبحانه وتعالى بوسيلة التوفيق والسداد Ah, oníkéwú ló bèèrè bèèrè ẹ̀jẹ́ka ẹ̀yẹ ilé ìbò náà mọ́ sí ìbò tí ẹ̀jẹ́ka oníkéwú náà sọ díwá náà ẹ̀ọ́kẹ́ ẹ̀rí tó dáwà bá ajọ́ wà kálẹ̀ oníbèèrè ní ìjálì mọ́ fi alùkùránì tọrọ àdúà káni ọlọ́ngwọ́lá alùkùrán pé kìí ṣe káàkàlà wọ́n sọ ìrákànlẹ̀ ọlọ́ngwọ́lá alùkùrán awá ló tọ́ bẹ́ẹ̀ torí pé alùkùrán ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ ọlọ́run sì rèé ìròyìn ọlọ́run ni sípatún zàtíyàtún kọ̀dímọ̀tún náà hadithatul ahad àwọn mọ́lékí oníyàn òye kọ̀dímọ̀tún náà hadithatul ahad bá ti pàà ní sọ́jú wàmì wa ní wọ́n bá ti tún yìí so ọ̀rọ̀ ọlọ́run ọba ní alukur'an ọ̀rọ̀ ọlọ́run sì ni so tàbá sọ pé ọlọ́run wọlá alukur'an ní ìṣe báyìí fún ń sọ ni pé ọlọ́run wọlá ọ̀rọ̀ rẹ̀ ṣe báyìí fún mi tó rà bóyá ọ̀rọ̀ náà yí báyìí so bí ìgbà tá ń fi ìròyìn ọlọ́run à ń fi ń tọrọ oní ta bá ti ń fi al-Qur'an tọrọ hal akhadhat al-khutbah juz'an min al-jum'ah ay an yaqdi man fata man fata ìrún ti táwà sọ pé ní tí ò bá ti bá kúrúbà tán bá kírun júmọ́ àtán ó tún wá kí rákà méjì àrọ̀ pọ̀ lórí lọ́dà fòkàhà kútùbà gbígbọ́ níjọ júmọ́ èyí tó lékè ní ọ̀rọ̀ ni pé ọ̀ranyàn ló náà lára aṣẹ́ júmọ́ àti ló náà àmọ́ tí kútùbà bá bọ́ fún wa láàdá tó ìkíráká méjì lẹ́yìn irun kò wá sí rọ́pò rẹ̀ tí ń já sí pé ẹni tí ó bá gbọ́ kútúbá kò jẹ gbèsè kó kí ráká méjì náfílà ráká méjì lẹ́yìn irun júmọ́ náfílà ọ̀tọ̀ ni tó ṣe kí ni tó dádúró Allahu ta'ala a'lam Ìbéèrè tí ó kàn wọ́n ní sọ̀ábà òní ọlọ́run bá sọ̀rọ̀. Tó bá sọ̀rọ̀ dáadáa sí. Ah, Jábìrì bin Abdullah bàbá rẹ̀ tí ṣe Abdullah ó ní ọlọ́wọ́ bá bá sọ̀rọ̀ kìfáhàn yẹni pé ọlọ́wọ́ bá bá sọ̀rọ̀ directly bí dú wà síta ọláwà ní ẹjọ́ tó ń ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí nílẹ̀ ah, yóò bá ẹjá dúró mẹ́rin díẹ̀ ọ̀rọ̀ lúwa là ń sọ ẹ̀yin náà fẹ̀yìn ti díẹ̀ fìtínà lẹ Yorùbá kí la lè fi dẹ́kun ẹ̀ nǹkan yọ kan náà nǹkan mélòó mo péjọ náà nǹkan yọ agri lórí ẹ̀ fìtínà tán lẹ Yorùbá yìí àwa mùsùlùmí àmọ́ táà bá ti lè tẹ̀lé nǹkan ẹyọ kan ní gbogbo méjì táà bá ti lè gbà fún nǹkan ẹyọ kan ogun tẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ni ohun torí àmọ́ síra wa gbọ́lọ ni ìjọ àmọ́ nǹkan o ní pé kó ní kálukú wa kájútọwọ́ wa lẹ̀ kó ní rẹ̀ lẹ̀ sálàfí jútọwọ́ rẹ̀ lẹ̀ alùsùn náà àbí jùtọ̀wọ́ rẹ̀ lẹ́ kọ́mọ̀dé ìdáọkọ̀ wọn náà tmt jùtọ̀wọ́ rẹ̀ lẹ́ nakomio jùtọ̀wọ́ rẹ̀ lẹ́ ẹ̀hán nasfat jùtọ̀wọ́ rẹ̀ lẹ́ kọdìríyà jùtọ̀wọ́ rẹ̀ lẹ́ jàṣàzìlíyà jàṣàbándíyà àdàbí jùtọ̀wọ́ rẹ̀ lẹ́ markazi jùtọ̀wọ́ rẹ̀ lẹ́ dárí ok, ìsọ̀rọ̀ láwà dárí jùtọ̀wọ́ rẹ̀ lẹ́ dárùdára ní ojú ọ̀síwá mo kí àwọn kalifatu tó glo lọ́wọ́n já sí lára fún wọn dàrí ṣe kí ni tàtú ni gbogbo kálukú ó ṣe kí ni o tí ogun ara ju tọwọ́ wálẹ̀ tán káwà padà síbi qala Allah qala rasuluhu qala sahaba ìjájútọ́ mo pa ọ̀rọ̀ kan lásàmà nígbàtí mo bẹ̀rẹ̀ nǹkan tó kù táwa mùsùlùmí ò mọ jàlé lórí lẹ́nu ó ní nǹkan tó ṣe pé báwọn sàábé ṣe fílẹ̀ ó láti ṣe ẹ̀rí padà sí wọ́n pàtí mọ́ra ìgbésẹ̀ yá ayé àwọn sọ̀rọ̀ bá mélòó náà kí tó rán bí tẹ̀lá nàbí ọ̀dọ̀ wọn wa irun pípẹ̀ àjà sí kí ló fà àyàpá sáwọn ẹran léyà sáwọn jà sí torí pé àyàpá sáwọn ẹran léyà náà kò rí pé àwọn kí tẹ bá lọ gbogbo nǹkan ẹ̀sìn pátá àjàsí torí pé bá ti bá lọ́wọ́ àwọn àńjàjára bí àbá àjàsí jára bí kí ló fà àwọn sàábé ò ṣe agídí ní kálukú fi lọ mẹ́rin wá ẹni tó bá tọ́ tẹ bá ti ka mọ́bì kan á ní ẹ sáwọn sàábé ò gbẹran ni ọmọ ẹ̀yẹ ni ọ ojoojúmọ́ náà gbẹran tó ojoojúmọ́ náà gbẹran jẹ́ ìṣẹ̀lẹ̀ tó bí

àti kàwà kóra níwájú ànábì ẹjá kóra lọ wọ́n ti déwájú ànábì ilé ànábì lágbádá ló gbẹran <laughs> ẹ̀tọ́ tí a lè jẹ́ ànábì ni àpòsí àbúrú inna ahakama akọ́sùn alayhi ajran kitabullah arábìnrin ẹ̀lẹ̀ jẹ́ kódà tó tọ́jú tó yẹn ma ń gba owó ìyà lórí ẹ̀bá yìí ó dá lùkùrá nìtẹ́ ké fún wọn kẹ́ẹ̀lé mà kọ́kàn ilé balẹ̀ inú ẹran tẹ́ pa ẹbí mi náà mú tèmi kémi náà jẹ́ mẹ́ òyàlẹ́ ìṣẹ̀lẹ̀ mú mi ìwà tó ti gbẹ́rán tàà sí ṣọ́ọ̀bù jálàbí tó lọ́bí jálàbí náà sàábé kẹ́ríkó ó tí ó mọ̀ dìjà bí ò ní mọ̀ dìjà ara ti ń dìjà nù tọ́ ẹn tá sọ fún fúnlẹ̀ yóò dìjà bí ò ní dìjà torí ẹmú wá lọ́dọ̀ àwọn kẹ́ríkó wà nírí mú wá bọ̀kárẹ́ ní súnbí bá dúró lórí òun ṣe zúúdù pé kákọ̀ọ́ ra mọ́ ráyé sá wá fi pé aṣọ wọn wọn ti fa á ti lẹ̀ lọ́nà mélòó a ní òkè ó fi jọ tàbí kan ní a máa ṣe zúúdù ọ̀tọ́jọ gbogbo wọ́n jọ jímọ̀ jímọ̀ mọ́ láwọn sàábé ti pariwo tán ṣe kùbùrá ọ̀rí mú wá a ní ọmọ mọ́ àwọn ti deviate kúrò ní báwọn sàábé ti ṣe ṣe alimam malik alẹ́ rahmatullah ó ní àlúmọ̀ yóò lè dá àfi pẹ̀lú báwọn ẹni àkọ́kọ́ ṣe ṣe tó fi dá láti lè ṣe o bá ṣe bí i ti wọn à ní ṣe kínú so solution sọ̀rọ̀ lẹ Yorùbá kò sí wàhálà bẹ́ẹ̀ agídí táwọn èèyàn kan ṣe o yáà àwọn ọpàlà náà bàbá wa yéè báwọn bàbá wa tí máa ń ṣe àà ah, bàbá wa lámúnigun yéè bàbá wa lágége àà ah, bàbá ládájú irọ́ lẹ̀ ń pa ẹnìkan kò bá táwọn bàbá ti jẹ mọ́ parọ́ mọ́ ìlànà àwọn bàbá àmọ́ sàpọ́lé àwọn bàbá àmọ́ tí àkàrámọ́kà Allah fún wọn àmọ́ gbé ipò wọn ga bó ti yẹ ká gbé ipò wọn ga a wọn bí tá a bá rò pé á ah, ní táwọn bàbá sì wá àwọn bàbá lè ṣe mistake èyàn bá ti ṣe wẹ̀dá fílẹ̀ kátẹ̀lé tàwọn tó gbogbo tí gbogbo wa bá ń ṣe wọ́n ní kálukú jù ti ẹlẹ̀ káwà padà sí qala Allah qala rasuluhu qala sahaba tẹwárí yẹn ló difficult eléyìí ò fẹ́ jù ti ẹlẹ̀ eléyìí náà ò fẹ́ jù ti ẹlẹ̀ eléyìí náà ò fẹ́ jù ti ẹlẹ̀ kálukú wa ń ṣe wọn fúnra wàhálà wallahu a'lam èèyàn lè súnmọ́ obìnrin tó ṣe wípé ó ń ṣe ẹ̀jẹ̀ oṣooṣù ṣùgbọ́n nígbà tó ṣe ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ yẹn ti tán ṣùgbọ́n kò sí wẹ̀ tó ṣe èèyàn lè súnmọ́ síwájú kó tó wẹ̀. tí obìnrin bá ń ṣe nǹkan oṣù èèwọ̀ ni ká bá wọn ní nǹkan pọ̀ olúwa ní fa'tazilu nisaa fil mahid tí àwọn béèrè ọlọ́run wípé yas'alunaka 'anil mahid wọ́n máa bèèrè lọ́wọ́ rẹ̀ ànábì ló ń pa nǹkan oṣù obìnrin kọlùwà adán yóò yé wọ́n jẹ́ nǹkan oṣù yẹn ṣùtá ní ìnira ni fa àtẹ́dùrù ní sáà filmahi ẹjìnà sáwọn obìnrin tí wọ́n bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ náà tẹ́jẹ́ nǹkan oṣù bá ti wá dá obìnrin ti ráwọn àpẹẹrẹ kò tí wẹ̀ ìjá lè súnmọ́ àbá lè súnmọ́ fàkítàlàfà ààrùn ẹ̀lú àwọn àfá àwà pín lórí yìí àwọn mínú wọn ni ìgbó ṣe pó ti má torí kéèkè mara lọ́lọ́wọ́ bá ṣe ní àmì pé ó ní ìdọ̀tí lọ́lọ́wọ́ ṣe ní àwọn súnmọ́ ìgbó ti wá mọ́ yìí kà lè súnmọ́ wọ́n sì dúró lórí ẹ̀bẹ́ ṣùgbọ́n èyí máa yà lùkúrá nìwàá kí sì ló bí o ní pé àwọn alfa àwọn kàwọ́ zọ́ ìlú pé fàátẹ́zìlù ní sáà filmahid àwọn adúró rẹ̀ pé mahidu ni mahidu ti wá tán ayádẹ̀ gbé wá pé fáìdáta tọ́ harná tọ́bá jẹ́ kínú tọ́bá ti mọ́ tọ́bá ti mọ́ ní tọ́bá ti wẹ̀ àbí tọ́bá ti mọ́ kúrò àwọn ń sọ náà rí gbà kan pé kódà tóbìnrin ò bá ti wẹ̀ ọkọ rẹ̀ lè ṣe gíní kò lè súnmọ́ ṣùgbọ́n kan náà àwọn ọmọ kéwà Hussein àwọ àìṣá nínú tíra àwọn alìmọ̀sọ́ àtúnfẹ̀kìyà alìmọ̀yására àwọn padà wá ní àwọn gbọ́ lẹ́nu àfá àwọn ṣíṣẹ́ Albani padà wípé wọ́n ju ọ̀rọ̀ yẹn lẹ̀ pé in tẹ́pọ̀lọpọ̀ àfá dúó lé lórí ẹ̀mẹ̀ làwọn náà tó bá ti wá wẹ̀ condition míì táwọn míì tó wá gbé wánú àwọn àlùfáà ìyàn lẹ́rìí àwọn míì tó wá ní èyàn fi odidi èdè kalẹ̀ wọ́n ni ah, àwọn èyàn pariwo ha tó yẹ̀ tí ẹ̀lé ní sùúrù rárá ó ga o àwọn ní ẹjá ìyẹn sọ̀dí wọ́n ní pé bí ẹ̀gbin tó jẹ́ yẹn ó lè jẹ́ pé àwọn kù mẹ́ pé tó bóyá ká fún níbi ọjọ́ ti tọ́ pẹ́ bá ti àwẹ̀ tán bísímìlá Now, abẹ́gbà pẹ́sọ̀ ní online, àwọn tí wọ́n wò ló ti rí wọ́n láwọn pẹ́sọ̀ tó ká fún àwọn ọ̀dọ́ Magari ti tọ́wà. A yìí máa ṣe fún ẹ tó máa ń wá ọmọ. Ẹ sọ kejì Wọ́n ní ṣé àlèjáhùn pẹ̀lú ìyẹn sálámà tí kèfè ní bá ṣe sí wa ẹni tó bá ń wá ọmọ gbólóhùn rabbi habli mina salihin rabbi habli mina salihin rabbi habli mina salihin kẹ́niyàn ó pọ̀ lẹ́ni tí yóò máa wí ní gbogbo ìgbà àdúà àwọn ànábì Ọlọ́run nígbà táwọn náà ń tọrọ ọmọ abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala gbogbo àwa tá ń wà nípò à ń wọ́ ọmọ ọlọ́mọta àdúgbò ọmọ fún wa o ọlọ́mọta àdúgbò ọmọ fún wa o ọmọ ìdùnnú ọmọ tí ó gbé súnà lẹ́bi tí a tó padì àṣẹ ìtọ́nà ọlọ́dúgbò ẹ̀fọ́ wa gbogbo àwa tọ́lọ́ ń sì ti jogún ọmọ fún ọlọ́mọlù ọmọ wa pa kó bá wa náà tọ́jú àwọn ìbéèrè kejì ǹjẹ́ a lè dáhùn tẹ̀sílímù kìfèrí tó bá yẹ pé kírísítẹ́nì yẹn sálámọ̀ bó ṣe yẹ kéèyàn sálámọ̀ tó logolo afá asàlámù aláìkùm

ó nítorí tí wọ́n ma ń sọ òun ni sì ni pé àgbákò àdánwò orí burúkú ó ma jẹ́ tí ó lò lè mínà anábì náà jẹ́ ní kẹ́ máa sọ pé ó ma jẹ́ tí náà mo pé báyìí àmọ́ ń gbà nísìn tó sọ pé assalamu alaikum ẹ dákun burúkú ló tọrọ wa tọrọ wa tọrọ wa àwọn èèyàn kan wá mọ́ ń sọ̀kan wá ní ká sọ pé wà aléìkàl islam tó wà aléìkàl islam yìí ní èdè lárúbáwá gan àmọ́ bó ti jọ pàǹsàdúrà islam fún ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀rí tó sọ̀pọ̀ ti eléyìí àwa ò nípa rẹ̀ so yíta igbátọ̀dọ̀ àwọn sọ̀hábà kọ̀ọ̀kan àtàwọn alfáà tí wọ́n ti lọ ó ní pé christian àbí yehud tó bá sálámọ̀ sí wa dáadáa káwa náà ká dá sálámọ̀ rẹ̀ Allahu a'lam ẹjá tó báyìí kí a tó fi àtàkẹ́ ìrònà ọ̀rọ̀ tó àwọn ìkéde tí ó wà ọ̀nà ìrìn àjọsọ àkọ̀tún wà sí yóò wáyé ní oṣù tó ń bọ̀ oṣù 19th of September tó àwọn nọ́mbà tí wọ́n gbà yẹn tó àwọn tí aláṣẹ́sílẹ̀ ẹ̀ka àmì àwọn tí aláṣẹ́sẹ̀fẹ́ kọ́ make sure pé WhatsApp number ọ̀nà ìrìn àjọsílẹ̀ torí pé ní ìta fún ìgbà láti lè máa fún wa ní àwọn information ìdí abáyé àti títí àwọn lectures bóyá ìtí wọ́n ṣe ṣe àbí ìtí wọ́n ti ṣe tẹ́lẹ̀ kárí ní àǹfààní tó. Bákan náà, òun náà ni pé gájẹ́sì la sọ, wọ́n ní owó tí a ní láti fi ìtìkí ọ̀rẹ́.